من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ومن الذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من الله ثم يقولون هذا الله كيده لهم مما كسبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله رب العالمين أقل فولو ọlọ́run ọba tí àníyé máa fọpẹ́ fún lórí àwọn ẹ̀dá orin tó ṣe fún wa nínú àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ níwá lórí ó fún wa ní bíbẹ ó fún wa lálàáfíà ó ń wa ó ń ṣe jíjẹ wa fún wa ní ó tún fún wa ó tún fún wa ní ìgbàgbọ́ láti máa gba àwẹ̀ oṣù Ramadan orí ọlọ́wọ́n ọba ìrìnkì ọlá àlè gàtà gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ti sọ fún wa wípé wà ìrìnsàmùtù ní ìmọ̀tà ọmọ nìlá ọ̀túnhá tẹ̀bálẹ̀ máa ka ìdẹ̀ra orí ọlọ́wọ́n ọba àlè gàtà rárá kótó gbọ́mà torí pé ń bẹ nínú orí ọlọ́wọ́n èyí tó fojú hàn ó sì bẹ nínú orí ọlọ́wọ́n ọba ìrìnkì ọlá èyí tó pamọ́ torí ìtọ́tọ́ hàn sí wa ńlá wa lè tọ́ ńlá lè àmọ́ àwọn èdè ọ̀hàn sí wa àmọ́ dípò wa wa lè sọ pé yìí báyìí kò náà lórí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lọ́jẹ́ lórí wa alihamudulilayi rabbil alamin. ìkẹ́ ọlọ́run tó pọ̀ àti ìkẹ́ ọlọ́run ọba tí ó ló ń kà kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi yìí náà ni ọlọ́wọ́n ọba ló ṣe ní hamzatu ìwákìlì fún wa òun náà ni òun tó so wá pọ̀ mọ́ká mọ́ ọlọ́wọ́n ọba òun lẹni tó dé tó dùgbẹ́ ọlọ́wọ́n ọba fún wa ọlọ́wọ́n ọba ràn pẹ̀lú onídìí alukóhánì kìrìm pẹ̀lú onídìí islam tọmọ yẹn lórí tó dàgbàjá tó dúró tó kò fẹsẹ̀ kankan lórí ilẹ̀ tó dà gẹ́gẹ́ bí ẹ̀sìn tọ́lọ̀ ń fẹ́ràn nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam alhamdulilayi ala ní ẹ̀ka ti islam ọkọ̀ ní kọ́lọ̀ wọn bá lórí orí islam tọ́lọ̀ ń ṣe fún wa ànábì jíṣẹ́ pé ó kákòyàwó pẹ̀lú wa al-Qur'an al-Karim ó sì àlàyé rẹ̀ fáwọn sọ̀hábà wọn mọ̀ ọ̀dàlà àlẹ́yìn wọ́n gbọ́ yé lágbọ́ yékéyéké ó ṣàlàyé àwọn òfin àwọn ìdájọ́ tọ́lọ̀ mọ́ al-Qur'an al nípa kíké ó ṣàlàyé rẹ̀ nípa ìdájọ́ àti gbogbo àwọn àlàyé wọ̀nyí. níṣẹ́ làwọn sọ̀hábà tó wà lọ́wọ́ ìtàlẹ̀ àlẹ́yìn àwọn náà lò nínú ìgbésí ayé wọn. ọlọ́mbà wa kí ànábì ká wa kí àwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ gbogbo olùtẹ̀lé dáadáa rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ tó fi tọ́jọ́ àlùkìyàmọ́. òní ni ọjọ́ àdìsínẹ́yìn ètí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kejìlá nínú oṣù Ramadan Muhammad sallallahu alayhi ní ìtẹ̀síwájú nínú tẹ̀síwájú ìwádìí àti níwájú ìnáwó ní asẹ́yìn èrè nílùú ìsẹ́yìn nínú Suratul Baqara òun náà láti wà sí àti àlàyé rẹ̀ bọ̀ wá áyà tí a dé nínú Suratul Baqara òun náà ní áyà ẹlẹ́ẹ̀kejì ní ọgọ́rin seventy eight òun náà láti gbé lónìí insha Allah ta'ala ọlọ́run ọ̀yà gbogbo bá wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ọmọ ìsirẹ́lì pàápàájùlọ àwọn ìyàwó ní pẹ̀lú àwọn ìṣe wọn tí wọ́n ń ṣe lọ́lọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọlá adégbogbo àwọn èròǹgbà wọn tí wọ́n ní sí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run sàlàyé fún wa nípa ọ̀rọ̀ wọn ni ọlọ́run tí ọlá rẹ̀ gbàdúrà sọ fún wa wípé wàmìnì wọn ó ń mi yíwú dáadáa ní àdá ní ìdá ìlà àmà ní ìyàwó ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم لا يظنون ومنهم ọlọ́ni ń bẹ nínú wọn ayémínà yahudi nínú àwọn yahudi yẹn ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ó ní bẹ nínú wọn omi yóò náà àwọn tó ṣe pé wọ́n jẹ́ aláìmọ̀ ọ̀mọ̀ọ́gà ayé ọlọ́run ọba ìdíkẹ́lá ni wọ́n wà ní ìdìmọ́sí láti omi yíyàn wọ́n wà nípò aláìmọ̀ ọ̀mọ̀ọ́gà àlùmíyù wọ́n bá gbìyànjú àlùmíyù nínú èdè lábáwá òun náà ni máa ń láyà rí àyẹ̀kọ́rọ̀ àwọ̀lá àyẹ̀túbà ẹni tí ọmọ báwo ni ó ṣe kà tí ó sì mọ báwo ni ó ṣe kọ. àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nàbíyù omi yìí ànábì tí ọ máa kọ tí ó sì máa kà ní. àìmáa kọ rẹ̀ kò lè kọ nǹkan kalẹ̀ báyìí àìmáa kà rẹ̀ tí wọ́n bá gbé nǹkan kò lè kà ṣùgbọ́n àìmáa kọ rẹ̀ ò pé kọ́ mọ̀ mọ́ hadith kò sì pé kọ́ mọ̀ mọ́ Al-Qur'an Al-Karim tọ́lọ́ sọ kalẹ̀ fún ànábì bọ́lọ̀ wọn bá lè ti ṣe fóun nìyẹn àìmáa kọ máa kà ànábì ipò lọ́jẹ́ fún máa ń kọ́ bàjẹ́ ṣùgbọ́n nípa àwa yòókù kéèyàn máa máa kọ́kọ́ máa máa kà mọ́fúlábà ní àbùkù yìí ṣùgbọ́n nàbí àpọ́nlé ayé ti lọ́jọ́ tirikọlọ ọba ileke la jẹ kama bẹ kagbẹ anabi sọlá ìsẹlẹ ba ma kọ tó sì ma ká pápá jùlọ tó ba ma ká ọlọlọwọlá tẹ kókó kó fi yẹ níírí ìwà anabi sọlá ìsẹlẹ kó o lè kọ alukurani pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ tọba jẹ kó o lè kọ ní ìdá làwùsá bá lóde síbẹ̀ yìí náà mọ Muhammad tẹ́lẹ̀ tó ní gègé olùkọ́ kúránì ẹ̀ fúnra ẹ̀ olùkọ́ onígbàmọ̀ kó ní pẹ́ẹ́n ọmọ nǹkan kọ̀ọ̀tì ọlọ́run wá ní kálẹ̀ bí ọmọ máa kọ̀ nítorí kó lè jẹ́ ipò ayé sí pé tí Muhammad lọ́wọ́ lọ́wọ́ ní alukurani ọlọ́run ló ní síbẹ̀ mọ̀ pé Muhammad ò lè kọ́ tọ́ ẹ̀fà níbi kárí inú kọ́ máa káàkà ní ẹ̀fà wọ̀ tó pé a kò gbọ́dọ̀ mọ́ síbẹ̀ ìtàwọn ẹni àkọ́kọ́ yìí ó ti kàákàákàá oníwà kàfíìnì gbé tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ lọ́sọ̀ ní fanẹ̀bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tánàbí balẹ̀ káàdì ntí wọn bá ṣe ìbápọ̀ torí pé wọn fúnra ara wọn sọ pé ọ̀pọ̀lù abaqiru al-awwalina iktatabaha fàníyà tó múlá alayhi bukratan wa asila wọn abaqiru al-awwalina wọn ní ìtàn àlọ́ àwọn ẹni àkọ́kọ́ là nẹ́bí lọ́ọ́ dakọ́. فهي تملى عليه بكرة وأصيلا ونكع نكع لا رأس نيرة النبي صلى الله عليه وسلم فمكة وسيمان كان فهو ترى سكينه وما في أجاب يبو أيسي أبيكا وني ما فمكة يفعل نبي محمد صلى الله عليه وسلم تاي ما فمكة نبي محمد صلى الله عليه وسلم أول سنة بيتي ewu ẹni tá níbi kọ ẹwà wọn tá níbi kọ kó sì pọ̀ tó. omi yóò aláma o bari wa adaba o wa alama alami alilma wal adaba wa alama alami alilma wal adaba. abáni omi ẹni tí o lè kọ tí o lè gàlà nẹ́gbàá Muhammad alama olibari ọba tó dẹ̀dá tó dá gbogbo wa ọlọ́run ọba ọ̀kan tuntun gbogbo náà ló fi màmá nábì ọlọ́run fi màmá wà á dábàá wó ọlọ́run tó kọ̀ lẹ́kọ̀ọ́ omi yóò alama olibari wà á dábàá wó omi yóò là nábì ẹni tí o lè gbọ́ tí o lè ka alama olibari ọba tó dẹ̀dá kọ́ ní mà wà á dábàá wó ó sì tó kọ̀ lẹ́kọ̀ọ́ ìwà. وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب النبي قلت وجل ما فضحك وعلم العالمين أقوم ولا يني العلم أقوم وعلم العالمين الأدب وتقوم ولا يلكم تبينوا ما نبي محمد صلى الله عليه وسلم نالو كالوانا تبينين ìmọ̀tọ́lọ̀ fún tó mú asáyé ẹ̀kọ́ wa náà làwọn náà lò lónìí tó ti bó jẹ́ pé òmeyò aláìmọ̀ ọ̀fọ̀mọ̀ akáyì ṣùgbọ́n àìlẹ́mọ̀ olùbárì ọba tí bí màá máa yàtọ̀ dá ẹ̀dá ọ̀pọ̀lẹ́ kọ́kọ́ nímọ̀ wọ́n àjábàbò ọlọ́run tó fi ẹ̀kọ́ kọ́ bó ti nímọ̀ ó tún níwà ọlẹ́kọ̀ọ́ ti bàjẹ́ àwọn náà tá a bá nímọ̀ tiwa náà ti ká ní ẹ̀kọ́ ká ní ládàbí pẹ̀lú ẹ̀kọ́ wa pẹ̀lú màwa ta ní wàhálà màlẹ́ àlẹ́ mi náà fíìmà wọlùkàdàbà ànábì wa kọ́ gbogbo àbáláyé ní màá jẹ tó ti bó ti jẹ́ pé aláìmọ̀kọ̀ máa kà kò tó fún ọ kò tó fún ara kò sọ pé afron prophet muhammad sallallahu alaihi wa sallam náà kì ni tó mà ayi lẹ́nu tiẹ̀ kúrú gba lẹ́nu tiẹ̀ yẹn ńṣe lọ yẹ ká mọtò fábùlù kí n fi lè ẹ kí n fi lè tẹ méjèèjì papọ̀ kí lànà bí máa bí la ó ní ìmọ̀ tí ìmọ̀ yẹn pọ̀ ìmọ̀ anabi sọlá àtìlẹ̀ ọkọ̀ ṣe bí agbára òjò rẹ̀ ti ń sàbọ̀ sí títí ẹ̀wò náà lọ́dọ̀dọ̀ tiwa yìí náà tí wọn alukóra yìí la fẹ́ sọ ni abẹ́kọ̀tà níbi fáwọn yìí nípa ayé ìgbà kúrò rà rẹ̀ torí ẹ̀ olùmọ̀lá ṣáájú àwọn ẹni rí ṣáájú àwọn olùmọ̀ onáni anagba Muhammad sallallahu alaihi wasallam bó ṣe mọ̀ tó kò lè kọ́ bó ṣe mọ̀ tó lè ga wọn kì í wọ́n fẹ́ béèrè lọ́wọ́ àti ẹ̀sán nínú ẹ̀kọ́ kan tó ní tí ó jẹ́ àǹfààní ayé rẹ̀ àbí tí ó jẹ́ àǹfààní àlùkí àmà rẹ̀ lọ́lọ́run kò ti ní sọ fún ànàpẹ̀pẹ̀ báyìí ló ti dà wọ́n. ẹ̀ mọ iye àwọn béèrè tí wọ́n á béèrè lọ́lọ́run ti bá fi sallallahu alaihi wa alihi wasallam. ètí jẹ́ àlùkò méyù nìyẹn ẹni tí ò lè kọ́ tí ò lè kà níjẹ̀bẹ̀ ṣùgbọ́n àìlèkọ́lé kà yìí nípa tànẹ́bí wa Muhammad àpọ́nlé àyè sí ni máa ń kọ́ bá ní pẹ̀lú èdè lárúbáwá ṣùgbọ́n fún àwọn ẹlòmíì màsílábà àbùkù lọ́jọ́ ìyẹ̀pẹ̀rẹ̀ pé àwọn alágbájá kò sí dàbò wọn máa ń kéka wọn ò lè kọ́ wọn ò lè kà bẹ́ẹ̀ ṣe pẹ́ sí wọn wọn ò lè fìdí ìgbọ̀ kú ọ ó kódà tẹ bá tó kọ́kọ́ fún wọn kù ní ìfàsọ́dọ̀ wọ́n tún ti síwájú àwọn tó rìn kún tiwọn nù wọ́n tutù kún tiwọn torí wọn bá fún èrè lọ́kọ́ kí wọ́n ní ó ṣe wọn lọ dọ ààrẹ nítorí pàdé àmọ́ ọkọ nìyẹn nígbà yẹn kọkọ kọjú dáwọn náà ọfẹ fà wá sọ́dọ̀ téèyàn bá ti wá ń ti síwájú ohun tó orin ẹgbẹ báyìí orin tọ anabi sallallahu alaihi wasallam ní tètè tiẹ sí rí yìí amọláwa yòókù alátìmọ pé kálọ ọmọ kò ṣe pàtàkì àwọn kan ni wọn máa sọ fún wa yìí pé bá a bá ti mà tó lọ́nà òsè fi wá tó torí ẹ̀ àbùkátà káwá máa kàn sí mùsùlùmí gidi kọ́ mùsùlùmí tí ọ̀gbọ́n tọ́lọ̀ torí ẹ̀ tó wá sáyé ní ọmọ sọ̀rọ̀ ṣé màtá ẹ̀ máa tó torí ẹ̀ náà lẹ́ẹ̀fi títẹ́ àwọn kápẹ́ńtà náà ti dá ayé àlónì àti dùn á rárá lọ wá ìmọ̀ dáwà sàlẹ̀fíyà dáwà tí pépè lọ sí ni kéèyàn ní ìmọ̀ ní ìmọ̀ tó ti pé pẹ̀lú àlọ́ ọlọ́run yọ ọ̀rọ̀ Ọlọ́run láti fi pé gbogbo ojúlówó ọ̀ràn yẹn tọlọ sílẹ̀ ọ̀rọ̀ lórí tẹpẹ tọlọ bá tún kí ọjọ́ bẹ́ẹ̀ lọkọ tó wá wà débi pé tí àlámọ̀rí ẹsìn bá ya lóòrùn gbọ ọ̀ràn tọba ya nídàbò kọjá sí ríran tọba ya jágbajàgba àníyànrán náà ni dáwà tó gbé ọ tó gbélé e lójú dáadáa òun náà ni dáwà sẹlẹ pẹ̀lú mi tí ó sọ pé balẹ̀ ìrẹ́ hàn ìlú wọn lọ́ba bí ìlọrin pé kí ni tùmọ̀ láti rà ẹ̀sìn lọ́yẹ́ nípa ọ̀sán bàmídìí àfọlọ́kọ́ ọ̀gbá àtijọ́ iná tó ti ń káàkiri ọdún tó ti káàkiri tó ń gbélé ìlà ìlànà káàkiri òtúmọ̀túmọ̀ kò sọ́ba méjì àfolúwa rárá àtẹ̀yìn ọba ni olùbàdàn ọba ni ọ̀ní ọ̀gbìfẹ̀ ọba ni ẹbí àbọ̀lọ̀ kọ́ ló ti wọ́n lọ́ba láyé ọ̀nà ló ti wọ́n bẹ́ẹ̀ ọjà alẹ́kùn mùlùkà lọ́n la gbé kalẹ̀ lọ́ba ọba bẹ láàrin wa lọ́n ló ti bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sáǹtì àfọlọ́hún ìrọ̀lọ́pa kó o mọ̀ tó ma láyé la ìlọ lọ ajẹ́ pé òkú tí wọ́n fi ọlọ́run náà ní lọ́dọ̀ tẹ̀ torí gbogbo tí wọ́n bá ti sìn wọ́sọ̀kọ́ ọ̀ mọ̀ tó láyé la ìlọ lọ bàbá tó pé láàfin wọn lè kọ yìí lọlọ kò sáré dà àfọlọ àwọn mùsùlùmí kú náà fi rinlẹ ojú ayé ànẹbí tó ti bẹ àwọn òjẹ mùsùlùmí. kí wàá tó ní ìtumọ̀ rẹ̀ àwọn yẹ kọ́ kọ́kọ́ lọ lé kí o kó tó pèpè sínú ẹ̀ ṣé máa sọ fún yàn pé bí yàn bá ti mà tó ni ó sì bìyàn tó àpò káta ká mọ àní káta ti káta ti máa pèpè sójú ọ̀nà ìṣègbè ẹ̀bí kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ gbìyànjú náà iṣẹ́ tí ìbá ti ṣe ti láti ṣiṣẹ́ gbìyànjú lásán náà. ìjà máa ń tàǹtì ẹ̀dá fún ìjà máa ń tàǹtì. ìtumọ̀ la ilaha illallah òní la ma'buda bihaqqin illallah sẹ́ni tí ìjọsìn tọ́ sí lódodo ọ̀pọ̀lọ̀ gbogbo ìtumọ̀ ní pé gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run irọ́ ni oníkálukú náà sì mọ̀ pé ni gbogbo táwọn èèyàn sì lẹ́yìn ọlọ́run irọ́ ni ọlọ́run nìkan lọ́ba tí ọtọ́ tó yẹ tọba tó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé alfa orígun mélòó ni láyé ìlà ìlà ọlọ ọdún sí orígun báwo kan wá láyé ìlà ìlà ọlọ láyé ìlà ìlà ọlọ náà à òpin sí méjì anáfi wọlé ìtura kíkọ àti ìfirinlẹ̀ kíkọ gbogbo nǹkan mi bá gbọ́dọ̀ sí àwọn àfirinlẹ̀ fọlọ pé ìjọ ti ta alágbọ́dọ̀ sí fẹnìkan kan máa yẹn ta alámọ̀ọ́sẹ́ fún ọmọ ọkọ̀ ọ̀rẹ́ kí ni mùsùlùmí yá ti la ilaha illallah ti la ilaha illallah ọ̀dà lé lórí ọ̀gbọ́n dalé lórí ní báwo àwọn yẹ kó ní kankan tó ń tọ́ka lé lórí náà wọ́n tọ́ka pé láwọ̀ òkun wọ̀lá Ṣàngó wọ̀lá Ọbàtálá wọ̀lá Ọbàtálá wọ̀lá ọ̀pọ̀ lórí méjì wọ̀lá gbogbo nǹkan táwọn yẹn sìn kò sí mọ́ ẹ̀tún sìn tàmí yàtọ̀ sí ti gbà báyìí á gbà tán pátápátá ni àmọ́ ẹ̀sìn pé mọ́tò rò ẹ̀rẹ́dẹ̀ láàjẹ̀dá ni lọ́lọ́ kò dá lórí yẹn ó dá lórí pé kò sóró tẹ̀wá béèrè pé àwọn ṣòro tó láyé láti lọ́lọ́ mélòó ni ọmọ yìí wọn dípò pé yóò tẹ̀ wá kà wọ́n tẹ̀wá béèrè náà wá kébù lè náà wá kébù ṣàhádà tẹ̀ nìkan kí ni ìgbà láyé láti jẹ́ mọ́ yẹn lára kò túmọ̀ òun ebi téèyàn bá ti mọ̀ kò yẹ kéèyàn máa dá sí i nígbà táwọn afáà náà ò ṣe dá wa ló fi kàwọn táwọn jẹ́ kápẹ́ńtà ó ṣe kàn án bí wọn bá ní ọfẹ kan mọ́sálásí ń pè ọ ṣe ẹsẹ ẹni ẹ wọn bá ti fẹ́ kan mí bá rò mọ́sálásí ń pè ọ àbára ọmọ mọ́sálásí kan tó náà fẹ́ kan lé ń pè ọ ṣe ẹni ẹ wọn wá sọ ìwọ náà síwájú dáhìyà wọn ni wọn pè wọn tún wọn máa tàn àwùjọ alágbájá wọn àti àbí mo lànà alágbájá lànà pọ̀ lọ́n sànú fún wa o ìmọ̀ ó ṣe pàtàkì púpọ̀ ìjẹ́ ìsìlámù yìí ó ṣe pàtàkì gidi àìkọ́ ọ̀rọ̀ sẹ́yìn níbi ìfọ́rọ̀ ìmọ̀ sẹ́yìn ìtọ́pọ̀ ti fọ́rọ̀ sẹ́yìn gbogbo ẹni yòówù tí ọba ti wá ní àkà fún ìgbọ̀rọ̀ mẹ̀sìn yìí nǹkan tẹ́ púpọ̀ jẹ́ máa torí pé tọ́ba tó fẹ́ pé pèsè mẹ́sì tí ó bàjẹ́ yọ pọ̀ ju tí ó tún ṣe lọ. àfi pẹ̀lú mọ̀ tọ́lọ́wọ́n fi sọ́kàn níbi sọ́lá nínú sọ́lọ́tò yóò sọ pé kó lè ha fi yí sáde ilé adẹ́rù ìlànà adẹ́rù ìlànà ìrànlá màsí ọtí ní ànáwó wọn ní sábàánì wọ́n sọ pé hánà lọ́ọ̀ni wàmà ànàmínà ní mùsùlùmí ọlọ́run kò lè há bí i sàbírí sọ fún ọpẹlẹ ní ojú ọ̀nà ni àdìrú ilà lọ ọjọ́ ọlọ́run ọba ni mò ń pèpè sí pèpè sínú nǹkan mi sọ́yà tó sọ́dọ̀ pàtí máa ń sọ fún wa pé àwọn èèyàn pèpè sọ́dọ̀ lọ inú ẹgbẹ́ ni wọ́n pèpè sí inú ìjọ inú jama wàá sì jama lágbájá jama yìí sí jama wàá gbé dájú ní ìwúni ọmọ àti sí jama lọ́lọ́ ni a pèpè sí ẹ ti mọ̀ sí jama ló pèpè sí àdékè sí jama ẹjẹ kọ́ máa yọ sọ pé òun ṣe jama wa kọ́ máa yọ sọ pé òun ṣe jama wa subhanallah ẹni eh, bí sisi wọn ṣe dàrú síbi ọlọ́dọ̀ ọlọ́dọ̀ pé wọ́n lọ́ọ́ bẹ́ẹ̀ pé kó nu àìdá rẹ̀ ó sì ti fà ìdá lẹ̀ ọwọ́ ní kíláàsì kan wá síbi kan níjọ kan wá lọ́wọ́ wa wọ́n máa lọ bòmí nìkan bẹ́ẹ̀ lé wa tó súnmọ́ wa ibẹ̀ ni wọ́n máa lọ inú wọn ò ní dùn àfi kí ikọ́ wá sọ́dọ̀ tiwọn tó jẹ́ òrèrè yẹn ẹ ní ní kí wọn sọ pé ẹ tọ nígbà tó ti tó ti kó nu ra dáadáa àwọn sáàsì ni wọn mẹmẹ yẹn ọdún wọn ni ẹtí máa ń kẹ́kọ̀ọ́ gbogbo ẹ àgbàkọ ti ọkọ rárá àti kọ lọnù ẹgbẹ́ yẹn. kódà kó tó di pé yóò yé dáadáa àti kó tó ṣe yóò ti àwọn áwùtí sí alábàmírọ́tẹ́ lórí ìmọ̀nà ní ìmọ̀ tó péye ìmọ̀lá náà ti ti pèpè sọlọ́lọ́ àrẹ ọ̀làbọ̀ ni ó ti wá kọ́ ọmọ òkú kiri nídìí kọ́ fẹ́ pèpè sínú ẹ̀sìn ọlọ́ tẹ́kí dáwà yìí dáwà àwọn yẹn lọ sí kọ́ọ̀sì lọ́dún mẹ́rin tí wọ́n ẹ̀ wọ́n lọ sí wọ́n tún á wọ́n máa ronú ẹ̀mí rẹ̀ pé kí ló tún kù tí wọn bá ti lọ sí ìjáde ọjọ́ mélòó kan tàbí ọtẹ láwọn kan lọbi kan o ti túmọ̀ ìgbé wọn náà ti dòlù wọn máa ń gbé wọn náà láàpá ìwọ náà wọn sọ ti ọmọ tàkìtì pàkọ sí àwọn olùmọgidi wọn máa sọ ti kàpá wọn lè jẹ ọlọmọ tá à ń sèmù ìmọ̀ olóògbé o àmọ́ wá títí táyì kùn ṣùgbọ́n ìtẹ́lómi fà yé lẹ̀ láti máa lọ káàkiri káàkiri káàkiri káàkiri máa rìn káàkiri ayé tó bá ti fàsìkò lẹ̀ jama ń bo la títẹ̀ sẹ́yìn ìlú sẹ́yìn ń bo la yanjú ẹ̀ ó ń kálukú ọmọ àdúgbò rẹ̀ ń bo lọ yanjú àdúgbò ẹ̀ tó fi yẹ kó kó ládùúgbò rẹ̀ lọ sádùúgbò ẹ̀ lómi tó fi wá bùkátà kó kó sẹ́yìn àwọn ará kutu èjè yẹn kọ sáwọn yẹn kò sí mùsùlùmí láàrin tiwọn tí àwọn sáà ń ṣe ibi tó súnmọ́ wa gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́kàn wájú fún ìdí àtijọ́ kíkà bọ̀ dámọ́ràn bẹ́ẹ̀ kó túlé gé bẹ́ẹ̀ ní ìbá wo àdúgbò ẹlòmíì báyìí ẹ mọ̀ pé a ah, ah, ládùúgbò àtọ́ láwọn wá ń pèké náà ni ìkọ́ lọ́wọ́ là wá ẹlòmíì ọmọ òpin bí òun bá wọ Pakistan yóò rò ká ló mú ọ Allah ìdí bá ọmọ Pakistan pàdé ní hajj ẹ̀yìn gbọ́ bá wà gbogbo tí wà lára ẹlòmíì subhanallah wọ́n sì níbẹ̀ ní college of dàwà wa lágbàáyé Pakistan ibẹ̀ ní college of dàwà Allah akbar ẹ dàkún college of dàwà University of dàwà wa kọ́ gbọ́dọ̀ wa. fàyínà lílàyé wà ní ilé ìrọ̀jẹ̀. ẹ̀yin ò ní máa dààmú gan abẹ́ bá téèyàn bá ti dúró sí olùmọ̀ tẹ jọ́pù tẹ fọ́mà lọ́dọ̀ wọn máa yẹ lómi lu twenty seven years kí ni màsí rú ẹ lọ béèrè wọn lọ́ọ̀dì kì í sọ̀rọ̀ lọ èmi ní ìjọba ní tààdì mo ní twenty seven years ló lò kí ni màsí rú ẹ aa ah, sáà tí gbàtà débi báyìí mo ti travel gan o mo ti travel gan o gbàtà débi báyìí tá a gbé kíní mo ti rájọ ìdìbò ìròyìn lásán ló ní lẹ́nu tẹ́bá béèrè àwọn kankan lọ́rẹ̀ báyìí ó ní nineteen years níbẹ̀ nígbà tá a ti dàpọ̀ twenty seven àbí wọ́n á dàpọ̀ nineteen years ó nineteen years kan débi gbé ah, àwọn sàtúní kan hàn ọfà bíi sọ́ọ̀bù tá a kàn sí pé a kó àwọn àpẹẹrẹ tíra wá bíbá ẹ̀ lọ wọ sáàtì ẹ̀dá kan mo fẹ́ ra àlùkùránì mo ti rí pé nǹkan àwọn àlùkùránì pé ẹ kó púpọ̀ tó pọ̀ síbẹ̀ yìí. subhanallah àwọn tí ó rà ló pè complete nineteen years yẹn ti bá wọn tẹ. ẹ jọrọ ọdún kẹyìn nineteen years kó tó máa fẹ gbogbo tíra ní kúránì. ọlọ́mọdé ara ìdá o Tiwani ah, ara ìdá o. tí wàá ní tó máa gbogbo yẹn náà. ẹ jẹ́ káwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ ẹ sì gba ẹ̀mí tó fún gbàtẹ́ bá lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀jì ọjọ́ pé mo ti nípinnu lórí tí mo nípinnu lé lórí mo fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí torí sòrò nìyẹn àkọ́kọ́ máa ń kẹ́kọ̀ọ́ ni ká tó nípinnu àmọ́ pọ̀lọpọ̀ ti nípinnu lórí ẹ̀dá ẹ wo so ẹni tó jẹ́ sọ́fì yìí sọ́fì yìí ó yóò tó pé sọ́fì náà lọ fẹ́ sẹ́ tọ́ba ń lọ sílé ẹ̀kọ́ báyìí ìmọ̀ sọ́fì náà ni ọmọ wákàtí ní kí ló dé tẹ́gbẹ́ ńgbà tẹ́yìn ti ní sáǹdì ìsàlẹ̀ tẹ̀sẹ̀ ń wá wẹ́ẹ̀rì gbogbo ẹni tó bá yẹ ti ní ìpinnu kó tó máa wá ẹ̀rí ẹ̀rí tí ó máa wá ẹ̀rí tí ó máa lórí ìpinnu ẹ̀. ẹ̀rí ní ti síwájú a gbọ́dọ̀ dá kan àti ká ní ìmáàmù ìmáàmù bẹ́ẹ̀ yẹn tẹ̀lé ìrìn tàbí àlẹ́ àyìn ìmọ̀ síwájú fún wa wá rẹ̀. àlẹ́ àbáṣe rọ̀ àgbègbè sọ́dọ̀ ọlọ́wọ́ bá alábàṣẹ́rọ́tì pẹ̀lú ìmọ̀ tó yẹ kóró ńlá fi pépè táwa ni ana wà má ní tabaani èmi anabi sallallahu alaihi wasallam àtẹni tó bá ti tẹ̀lé mi ẹjẹ pé tí wọ́n bá ti tẹ̀lé anabi tọ́jú ọmọlẹ́yìn anabi tó tọ́ ọ̀dọ̀ wá ìmọ̀ kó tó máa fi bísí mẹ́sì. àwọn olùmọ̀ ṣe síra àwọn ṣe àyọ̀ ẹ̀lẹ́ àmọ́ ọmọ dùn àti àwọn olùmọlólùgbègbè sínú ẹsẹ̀. ǹjẹ́ ọ̀la kùrẹ́sì náà dìde lẹ́kọ̀ọ́ wọ́n ní kùrẹ́sì fi gbàjọba di kùrẹ́sì fi gbàjọba nígbà táwọn ọmọ ìtàsí ọmọ tọ́tẹ̀ dá tọ́ka wọn fáwọn kùrẹ́sì fi gbàjọba nígbà kùrẹ́sì fi wọn tí wọn bá fojú kan oṣù báyìí kan rárá fi tètè báyìí wọn ní bẹ́ẹ̀rẹ̀ àwọn afọ́jú inú wọn àwọn ọmọ bí ó ti ṣe mo rò pé wọn ò wulẹ̀ nígbà àwẹ̀ ńgbà tó ń wò yìí torí àwọn òní gbà pé wọ́n ní wọ́n rọ́ṣù ìwọ̀n ọ̀fẹ́ wọn ni á rọ́ṣù báyìí pẹ̀lú ojúbà kòrókòrò ndí abáyé abẹ́rẹ́ àwẹ̀ sẹ́yìn bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ sáájú ń pè é ẹ kú bébí parí kàn bébí parí bàbá tó ní wọ́n rọ́ṣù tá a ti mú ah, ẹ kú jọ sánú rọ̀mdọ́ọ̀lù. gba wọn ti kú nìyí o ọlọ́run kọ́ sàánú fún wa. ana wa mani taba'i èmi àtẹni tó bá tẹ̀lé mi láàmú tòbí sọ́dọ̀ ọlọ́run láàmú tòbí sí asùnmọ̀ tòbí pẹ̀lú mi. wa subhanallahi wa ma ana minal mushrikin mímọ́ fọlọ́ èmi ò sí náà olùsẹ̀bọ kí lọ́kàn olùsẹ̀bọ pẹ̀lú pé wẹ́ ń wá ìmọ̀ kí lọ́kàn pẹ̀lú mọ̀ sólùsẹ̀bọ ń pèsè sínú òbómi ìdúgbì ẹ̀fọ́ náà lọ ibi ìtàn tó ń bá sí náà ní ọmọ ẹdí kẹmi wà kọ mọ kẹmi wọ wúyẹ òdodo tá à ń pera wá sí ìyẹn yá gà kò sẹ́nìkan tí ó dẹ́gbẹ́ lẹ̀ yóò láti tọ̀tọ̀ dẹ́gbẹ́ lẹ̀ tó sì ní ìtòkì dẹ́gbẹ́ rẹ̀ kalẹ̀ sábà ń bí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí pé ọ̀rọ̀ ẹgbẹ́ là ń sọ wá àti sọ yìí ẹ dákun ẹ sọ fún wa ta ló dá sàlàfíà lẹ ẹ dákun ẹ sọ ẹ sọ fún wa sẹ́yìn bá ní ọ̀rọ̀ wọn ò ní wọn ò ní rí sọ ní nàìjíríà kò sí lágbàáyé kan tàbí ní kọ́ńtì ìlú kan kò sí àfẹntí ọba mọ́tà yóò pe muhammadu abdul wahab lọ́dá sàlùfíà rẹ̀ ibùn tẹ́lẹ̀ àkàlà dá sàlùfíà rẹ̀ ṣébùn kọ́ yí mọ́mọ́ kéwù rẹ̀ àbẹ́wò yìí sọ́kẹ́ bọ́ ni lẹ́yìn náà muhammadu abdul wahab tún kéde rẹ̀ táwọn yẹn fi ya olóko débi pé wọ́n náà sábẹ́ wọ́n sófin ni wọ́n àtàbẹ̀ yìí wọ́n sófin torí ibùdó tẹ́lẹ̀ àlódé lọ́pàá gbogbo ẹ̀dá pé kò sí ti ń jẹ́ sófì kó tiẹ̀ tó gbà gan ọ̀rọ̀ tí ibùdó tẹ́lẹ̀ àtọ́npa sófì gan àwọn olùmọ́tò tàkàkù rẹ̀ subhanallah àwọn làwọn ibùdó báàzì yẹ ibùdó tẹ̀mí àwọn yẹn àti alibani àwọn ni wọ́n tẹ̀sí wá gbé dáwà yẹn wá irọ́ ẹ̀jẹ̀ ọmọ tán dáwà sàlàmíyà mí الرسول صلى الله عليه وسلم كلمة السلف ولكن نور النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم فنعم السلف أنا لك مثلا النبي صلى الله عليه وسلم أبصر لا tó Fatima àti lọ ní ti súnmọ́ àti lọ ní súnmọ́ bó ni bàbá ó sì sọ fọmọ o omi jáde kúrúkúrú lójú Fatima inú ló dùn ara rẹ̀ yá lórí rẹ̀ pé á wọn láti bàbá yìí sọ mẹbi tí wọn bọ wá wọn náà bọ wá láìpẹ́ o ṣùgbọ́n fani ẹ̀ náà sẹlẹ̀kù ànàlàkì á ẹni rẹ tí ó ti ṣáájú bí ọ ṣé máa ṣáájú rẹ dán tó dé bá lèmi Muhammadu jẹ fún ọmọ mi Fatima tó lè wá túká ara rẹ̀ yá ní olùwádìí wà lóko tiẹ̀ olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ ń gbèdúwọ́ tiẹ̀ ẹ̀kọ́ ọmọ tọ́ra rẹ ọ gbọ́dọ̀ kó dodo kó tún mọ̀ kọ́ dodo mọ́ ìlà àmàtà gbogbo àwọn àfàwọn yẹn síbi àfàwọn sáwọn yẹn àjọ òwò láti tẹ̀ sí dà. àwọn tí wọ́n wà láwọn àsìkò táwọn ẹni tí wọ́n dẹ́gbẹ́ ilé òdì dẹ́gbẹ́ ilé fún ìlú Islam táwọn ọ̀gbàgbọ́ yìí sẹ́yìn kọ́ yìí àwọn tó wọn lọ gbá nǹkan ní wọn lọ jáde àbí ẹ̀kọ́ ni síwájú kan tó tó la ìlànà jáde kalẹ̀ kó tó ṣe kí ni o kó tó dayé àwọn kásá ló tẹ̀ wọ́n ṣe dáwọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ba dé pé lánàá ẹbìnrin táwọn yìí wọ́n gbàgbé ẹ̀ àwọn yìí tiẹ̀ wá wò yìí ìjáde wo lànà bí jáde ìjáde wo làwọn sàhábà jáde àtàbí àwọn ìyàgbọ́n jáde tí wọ́n bá jẹ́ olùmọ̀ tọrọ ẹ ti yẹ ọ dáadáa ṣẹlẹ ọsàn dàpọ rẹ kọ lọ jókòó sí ìlú kan tí wọn ti bùkátà olùmọ kó o fi ọ̀pá ìrìn àjò rẹ dábàá ní níbẹ̀ tọ ìwọ́dé wà lómi òpin abẹ́kúta wọn kọ àwọn ẹlẹ́kọ̀ọ́ kó sórí ilé lọ́mbẹ̀ wọ́n ti wá àtijọ́ mẹ́ta kó mbẹ́ lọ́dọ̀ àgbẹ̀ lọ́kàgbẹ̀ kó tó lọ́gbọ́n ni wọ́n ti padà síbi tí wọ́n ṣe lójókòó síbi tó rí pé kínní sọlá kó máa sinmi rẹ bẹ wọn máa ti dá wà rẹ wà tán ìyàwó rẹ máa bẹ bẹ wọn ni wọn kó kó wọn bá ń dá bẹ wọn máa dá Ọlọ́run fún baraka rẹ. máa sẹ́kù di pé ìròrí ẹnìkan tó gbé wá náà làṣẹ fi ṣe dára àtàkùtì àkú lórí ẹni yá sọ́ra ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lè rí kankan náà tí àti wọn gbé dání báyìí kí ẹ sọ pé ẹ fẹ́ tún ṣe bí báyìí àfi kí wọ́n sọ pé lókè lọ́wọ́ ti tún ṣe wá kí ló dé mo yẹ kó ṣe kó ṣe yẹ kó tún ṣe ó yẹ kó ṣe náà. ọ̀rọ̀ gbogbo wa Islam tó dáa ni èsì mójútó ẹ̀sìn rẹ mójútó sẹ rẹ ni mójútó ẹ̀sìn rẹ mójútó sẹ rẹ ọ̀nà ẹ̀sìn Islam ẹ̀gbọ́n adáyàwó lé ọ̀dọ́ mọ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀lọ́bì kan. yàmọ̀ tá a ṣe. yamata ṣe dáadáa islam ẹ̀sìn gidi ẹ̀sìn rọrùn ẹ̀sìn rọra ni àwọn wa wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìkẹsì wọn kò sí wàhálà ìpínlẹ̀ ìbá jáde ẹ̀lẹ́ ìgbọ́ sẹ́yìn kí ọ̀sán fún apẹ́tà bá lọ jáde àlẹ́ ìgbọ́ wa wa abi oyi ọdájú pẹ̀yìn lọ síbẹ̀ lọ ló fi yé yín àdébẹ̀ rí ó sì yé wa èèyàn má máa sáré èèyàn èèyàn kọ̀ọ̀kan níbi yé èèyàn ẹ sì bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlásíwájú rẹ̀ bí ọba dídí màmá yìí kò fi mọ̀ wá kó sì ti wúlò. tọ́ ibi tá a ti lọ sí gbogbo agbègbè yìí òun lágbègbè ọ̀rọ̀ omi kẹ́límà omi jù aláìmọ̀ ọkọ̀ màkà torí pé àwọn Yahudi wọn náà zálà ara wọn tí wọn ń zìlá ta àlejò àhìn gẹ́gẹ́ bá ti sọ síwájú wọn gbéra wọn sípò aláìmọ̀ látara pé afàlà ta àdìlú lọ́nà tó sọ ọkọ̀ ọ̀rọ̀ wọn wà. ولقد ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون àwọn yahudi ń bẹ nínú wọn omiyu ń bẹ nínú wọn ẹni tí ò lè kà tí ó sì lè kọ ń bẹ nínú wọn lọ́lọ́ ti pé wọ́n ni omiyu náà yìí wọ́n tó ti pé láàyè àlàmúnà kìdáàbà ńlá àmánì wọn mọ̀ gángan tí wọ́n bá ti kà á gbólóhùn lásán ni wọ́n mọ̀ ayé ilà kẹrọ àtàbídó ní fáhmi lè máa rẹ wọ́n lè ka èdè lásán ṣùgbọ́n tó kó sínú ọmọ tó máa rẹ eléyìí náà bẹ lára tí wàá bí òsì ọ̀pọ̀ fàájì wàlá hàrọjì ètò lè ka kúrò àdìgbà alhamdulilayi rabbil alamina arahman rahim maliki yomidi maliki yomidi kí ni tuma yìí maliki yomidi àní maliki yomidi kí ni tuma yìí ó tó ní maliki yomidi mo rò pé nígbà tí ọmọ tó mọ rẹ bóòlù ti fẹ́ bàbàrà rẹ bóòlù ti fẹ́ túmọ̀ sí inú ìgbésí ayé rẹ. tọ́ àwọn yẹn ilá àmàlí ìdí ẹ̀ túmọ̀ ní wípé wọ́n ń ka síra lásán ilá kẹrọ àtàbídú ní fáhmi ìlmáì wọ́n ń ka arafi wọ́n ń ka gbólóhùn ṣùgbọ́n wọ́n gbọ́ túmọ̀ yìí wọ́n máa ń làmì ẹ̀fọ́ hàmì ìlmáì ẹnití ọba ti gbà sùnmọ yìí ọwọ ọfẹ fẹkùnmí máa ń la ìyá àrífẹ ní ìwọ àdá ìdájọ́ ẹni tí ọmọ nǹkan kà náà lè ànàmúlá ẹsẹ fi olùṣẹ ìhà torí kò lè san àǹfààní inú tí ń kà yìí àǹfààní wò lọbẹ tí ìbá ti fi alukóránì jẹ tó ti pé kíkà rẹ jẹ láwà rẹ lábẹrẹ lábẹrẹ ti ní náà ń kà ń ní kí ni tó ọgbọ yẹ. lọ́ba wo ti yẹlé kí ni wọ́n kọ́ mi báyìí wọ́n pè é kini ni túmọ̀ rẹ̀ ní tí wọ́n kọ́ náà ní tí wọ́n kọ́ náà ní báwo kí á lè dídọ̀ nǹkan àtọ̀ rẹ̀ rìn nígbà wọn yà wọlé létọ́ rẹ̀ rìn náà láti bá rẹ̀ rìn ẹlòmíì ní sọ́jà òpèdè tọ́ba gbé ìwé ìròyìn lásán báyìí tọ́ba kà á yọ kí wọ́n àtúwọ́n àmì rẹ̀ bàbá alágbèjẹ dídì kankan kí ni wọ́n sọ fún ọ ah! wọ́n sọ̀rọ̀ sọ̀kọ̀ bí bá kàtà ń gbé fún ọ dẹ o lè tí n bá sọ fún ọ ò lè gbọ́ yé bí kí wọ́n náà kà fún rẹ. ẹ bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì tó gbọ́n sílẹ̀ gidi tẹ́lẹ̀ bá ti fi hàn tiẹ̀ báyìí ẹ kíkà kọ́ra bí èké ò tọ̀ láyé ẹ̀ tẹ́ bá sọ èbó sí kìsì ọmọ mi ní ọ̀sán sọ pé ọ̀gá èbó yìí ló dé yìí àmọ́ yóò bá tàbí wẹ́wẹ́ ojú ó gbọ́ ẹ̀rìn. tọ́ ẹni tí ọba ti gbọ́ àgbọ́yé ìtumọ̀ ti ń kà yẹn ipò ẹni tí ó mọ̀ kàdà torí pé kò lè sàǹfààní kankan kò ní sàǹfààní àti kéèyàn máa gbọ́ yé ní tí èèyàn gbọ́ yé ni yóò kàdé nìkan ló bí ó jáde lójú yìí kódà ó lè má jẹ tìrọ ọlọ́pàá tí n bá wá sọ àwọn ìtàn tó ń pa àwọn ìtàn ìbànújẹ́ kan tó yẹ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ reality pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó tọ́ èyí ọmọ kaba tó gbélé jáde lórí yìí tó bá jẹ́ tá àbànújẹ́ ìwé ọtí sọ báyìí pé yóò bu ẹ̀yìn ibi torí ikọ ọkọ yìí ẹlẹmi ọgbẹ ìlú náà bá béèrè kàkàkà kí lọ tẹ́lẹ̀ mo rí bẹ́ẹ̀ ní alẹ́ ni kílẹ̀ kà ń bẹ̀ tẹ́ bí tó bá ti dé bomi pé ah nígbà tá à ń ka ìwé ìròyìn lánàá ìwé ìròyìn kìrẹ̀bùn àbí kílẹ̀ ń ṣe ń pè ó kìrẹ̀bùn ó dá ọmọwé tó lọ kìrẹ̀bùn ló pè é kò sí wàhálà wọn ti mọ bó ti mọ kò sí mọ̀wé tó ọlọ́run ní pé àwọn yẹn wọn ò máa ju ilẹ̀ àmàlẹ́ wọn ni wọn máa kà lásán láì gbọ́tò máa rẹ̀ yìí. وإن هم إلا يظنون وني كم يجوا بابو دالا أي ما هم إلا يظنون وكما دعني تمولر كويكو أبيني لأن الإنسان الذي لا يعرف إلا الله ليس عنده علم lóyún tí ọba ti mọ̀ ju gbólóhùn lásán kà lọ kò sí mọ̀ lọ́dọ̀ rẹ̀ àbámọ̀dá lásán mo lérò bẹ́ẹ̀ àbálá tó ní ọkàn wà fún mi. wàyí náà tó náà kọ́ lọ́ yà láàyò kò ní ní nàìjíríà ti ṣe é á àbá ò lè rọrùn kankan àbá kò ní ipò kankan lára òdodo tòun jáde náà sábà zọnù. sọnù nínú èdè àti nínú ẹsẹ onípò tọwà o nínú ẹsẹ anisa pé ní aliyakinu kí ni ìtumọ̀ rẹ̀ ẹ wí àmàdájú ẹ bá ti máa ń sábẹ́rẹ̀ máa bí bá béèrè lóyún ni ẹ máa sọ kí ni a pè ní aliyakin àmàdájú àbá aṣáko àti àrọ ìbò ńkọ iyèméjì aliwahamu ńkọ àwọn kan ní èrò dún bí báyìí aliwahamu àbí ròyìnrò yá mi sẹ́rí nǹkan yìí ó lọ sùn ẹni tó ṣe wípé ọ̀hán jù pátápátá tí ó sì ń kankan tí ó bá fẹ́ gbẹ tí ó fi gbàgbàgà pẹ̀lú ẹ̀ nínú híhàn kò láǹpẹ́ lòdòdò òun wá ní àlìyàkè àmọ̀dájú kò sí ènìjì kankan nù rẹ̀. tàbá jọ ọ̀rọ̀ méjì agbésórí ga èyí bá tẹ̀sùn ọ̀rọ̀ méjì agbésórí ga èyí bá tẹ̀sùn tó wo jù kó là ń pè ní àtọ́nù ẹ̀yìn kàpé lábàárẹ̀ ṣùgbọ́n bàárẹ̀ orin lè jù sẹ́ pẹ́ mi yé ta èyí tó tẹ̀sán nínú ọ̀rọ̀ méjì tá a gbé dání kó là ń pè ní àtọ́nù nínú ẹ̀sìn torí pé ròtì ẹ̀ tó lágbára ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ òun náà ló ti tẹ̀lé àyẹ̀kẹ́ yìí wọ́n zọ́nù fil ibadati lil mu'tabaru azọ́nù gọ́lábà ti zọ́nù nínú ẹ̀sìn àgbà wọ́n ti sọ láti lọ. nìkan bá iye méjì kan bá dé pé rákà méjì ní rákà mẹ́ta nìkan bá borí nǹkan borí inú ẹ̀mí rẹ̀ ètò borí wọn á lò sígbà wọlé tó bá borí pé mẹ́ta náà ni sẹ́ẹ̀dì méjì mẹ́ta kò borí inú ẹ̀mí ẹ̀ pé mẹ́ta ni mẹ́ta náà ni fẹ́ ọkàn kò sálámà. òun ní jẹ́ zọ́nù nìyẹn ẹ wàá rí èsì ọ̀tẹ̀ sùn nínú wọn méjèèjì yẹn òun là ń pè ní àlùwàhámù àlìkílà pé àlùwàhámù àwọn haúsá wọn ní nẹ́kì ẹ̀ga ká ìwà àmì káwà ìmta káwà ìmta ròyìnròyìn bá ọjà òun ló lé ló kéré jù ní gbogbo ẹ̀ aṣakun tiẹ̀ tàbí ní iyèméjì òun náà ní ìsèwà kò tí ìtìmálẹ̀ yìí lámọ̀ ọ̀rọ̀ méjèèjì ò sì dídí ara wọn. kò sí kan ìfún ojú kan lọ ṣakun ni. sẹ́gbẹ́lá yìí ta àlìyẹ́kìnnù àmàdájọ́ kò sí nǹkan kan tó bóun ti sẹ́wọ̀n sẹ́ láti máa fẹ́ jùlọ jùlọ. azọ́nù ọ̀rọ̀ méjì tàbí wọn sórí ẹ̀ga ètò tẹ̀sùn jù oníkíni o àtọ́nù ìdí ọ̀tẹ̀ sọ ara ní àríwá àbò kọ́nà méjì ọ̀wá ti dídí ara wọn là ń pè ní aṣáko ẹgbẹ́ bí mo ti sọ ọ́ àbí ni insha allah ta'ala tọ́lọ́mbà lọ́sẹ̀kùn ní sẹ̀mí tá a lò lórílẹ̀ ayé a ní ìbéèrè tá a béèrè parí ọ̀pọ̀ nígbà tá a bá parí sí i ń wá tó ń dè mọ́lẹ̀ tó ń wá tó ń dìmọ́lẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ yàtọ̀ sẹ́ ẹ̀bùn dáadọ́ rere tọ́lọ́ wọn kọ̀ fún ọ nípa ìjókòó tó ń jókòó yìí ẹ̀ ó tún gba àwọn nǹkan mìíràn lọ́lẹ̀ ìyẹn ká lè borí tìrìtì nǹkan lọ́lẹ̀ tọ́wá jẹ́ fóònù náà lọ́wọ́ tó fi lù á nítorí pé ó ti gbà kọ́ máa gbà lọ náà insha Allah ta'ala ẹ dákun àrọ̀ wá ẹ jẹ́ ká máa fi òye wá sí gbogbo àwọn kẹta ń yìí àwọn wọ̀nyẹn wọ́n ní wọ́n ní kàkàjọ dọ́nù lọ ṣùgbọ́n dọ́nù tọ́lọ̀ ń wí bíbáyìí ọ yàtọ̀ sí ìta sọ̀rọ̀ rẹ̀ ní ìjọsìn tá a mú wáyé o àwọn eléyìí ro lásán àbámọ̀dá lásán òun ni tiwọn bíbáyìí ṣùgbọ́n dọ́nù tá a sọ mọ́ rẹ̀ sí yẹn gbọ́lábà tó dọ́nù ni wọ́n pè yẹn yìí pé àdọ́nù fẹ́lẹ̀ ìbáàdà tẹ́lẹ̀ mọ̀jábà a ní àkàkùn èrò tó tẹ̀sùn ọ̀jù nínú ìjọsìn àlò nínú ìjọsìn sòtọ́ bẹ́ẹ̀ ti lè tẹ̀sán ọdún lálọ. nínú àwọn nínú àyà kan tuntun tá a kà yìí àwọn àǹfààní bẹ níbi alákọ̀ọ́kọ́ máa nínú rẹ̀ onígbé anal omiyata yóò sọ fún ha máa ń là yẹn kọ́ omiya wọn máa fi ròyìn ẹni tí ò lè kà wọ́n máa ń yẹ kọ́ wọ́n lá yẹ kọ́ ẹni tó ti lè kà tí ò tún yé wọn máa ń lò omiya gbólóhùn ọlọ́tọ̀ lọ sọ pé wàmí ni wọn kò mí yóò náà láàyè àlàmú àlìkìtà àbàjẹ́ ńlá àmàní ìyàwó ti gbé láàyè tọ nínú àwọn àǹfààní tá a tún ní kọ́ onísàmù máa ń láyà àtẹ́ni ibi máa rí fatima áni kíkà rí láyà àìsàwọ̀jà bíbú ẹni tí ò lákàkùn tí ò lákòrí kan láti máa ma àwọn ètò máa tẹ́rọ ọlọ́ síbẹ̀ bí ní akí àtìkè ìwọ tó ní ìtumọ̀ tẹ̀ tó ní akọ kọ́tùmọ̀ tùmọ̀ ni ó jẹ́ kí ìtòkè yìí wúlò fún ọ torí pé gbàtọ̀ kọ́tùmọ̀ ó tún lè mú ọkọ ọmọ kékeré gan gbàtọ̀ bá ti mọ̀ pé tùmọ̀ dà á kò ní kékeré ẹni tí ọmọ tí ò lè kà ara la sapana òmíyù ó lè kà ìtọ́ka ọ̀gbọ́yé òmíyù lòun náà àwọn yóò pè bẹ́ẹ̀ àwọn yóò pè bẹ́ẹ̀ ọkà kan ẹwà ní tu lọ́ba tó tòkòtò ní òpè ní ọ́ òpè àbí kí ni ẹ pè lópè ẹ̀ǹtí ọmọ náà ni ṣùgbọ́n sọ fún wa pé eléyìí ẹ mọ̀jẹ̀ káwọn èèyàn kéèyàn yẹn sọ pé kí làwọn bá kiri wa mọ́ tó fi ti dà wá èèyàn kéèyàn yẹn sọ gbọ́dọ̀ wọ̀nyá rẹ̀ pé kí làwọn bá kiri mọ́ èèyàn kéèyàn àbọ̀ ọmọ abá kiri ni àbúbá wọ́n má àdẹ̀rọ̀ ọ̀tá má kiri. ọmọ alẹ́ lomi ibi tó gbọ̀dé kila kí lànà bí tí ìmọ̀ tó fi bẹ̀rẹ̀ dáwọ̀ lànà bí tí ìmọ̀ ọfẹ́ fi ma lọ ara tiẹ̀ náà wípé ẹ má sọ pé tá a fi bẹ̀rẹ̀ dáwọ̀. tẹ́lẹ̀ mi ò tó tó kó ń ẹ̀yin lànàbì lẹ lórí ẹ̀yin tẹ̀ ń ṣe jáde lórí lẹ ṣé ó kúrò jáde lè náà sì lẹ̀ ń ṣe jáde kóńtùn fílù máa bù sẹ́yìn wa ni wọ́n dáko kóńtùn ẹ̀yin tẹ̀sẹ̀ wá dé ní àìpẹ́ ilẹ̀ wá dé kóńtùn abada ẹgbẹ́gbọ́ yọrọ náà ọba náà. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àwọn áyà yìí nínú àyà yìí ó náà ní pé anna man la yafhamu al-ma'na ẹni tí ó bá ti gbọ́ tuma yìí fa innahu la yatakallamu illa bi-dhann kò sọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ẹ̀já bá lọ ẹni tí ó bá ti lè gbọ́ ìtumọ̀ tí ń kà yìí àbálòkù tí ó ti kí ni o tí ó mọ̀ sọ́jà lẹ́yìn orúkọ lọ ni wọ́n ẹni hàn ilà ayọ̀ wọn jẹ́ kẹfẹ́ tí alábàámọ́dá lọ. العامي يقرأ القرآن من أوله إلى آخره لكن لا يفهم معناه العامي لما àwọn òru ọ̀gbìn wa òmu mi mara mi nínú àwọn èèyàn ó lè ka Kùránì o tí ọkà láti ìpìlẹ̀ rẹ̀ dé parí ẹ̀ ṣùgbọ́n tí ò ní gbọ́dọ̀ kankan yé bẹ́ẹ̀. فإذا تكلم في حكم من أحكام الله الشرعية التي دل عليها الكتاب فإن فإنما كلامه عن ظن tọba sọ̀rọ̀ kan nípa ìdájọ́ kan náà dájọ́ ọlọ tó dé tó fi ẹsẹ̀ ọlọ títí ra ọlọ ń dalẹ lórí ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ àbáni ó jẹ lẹ́yìn àwọn òfin àkẹ́kọ̀ọ́ láyà àlà torí pé kọmọ à ń sọ fún akọkọlọpọ yẹn ṣẹlẹ̀ púpọ̀ ká tètè máa mójú táwọn ọmọ wa gan ni kàmójútó àwọn ọmọ wa wọn máa lọ sílé ẹ̀kọ́ tó ti máa gbàgbọ́ yìí tí wọ́n ń há máa ń ṣe hẹ́bù ṣe hẹ́bù olùkọ́ta alhamdulilayi ó sì ń lọ sáwọn àlàkọ́ ti tàbí olùkọ́ta nìkẹ́rì alhamdulilayi ẹ̀dínkọ́ máa máa ti nǹkan yẹn dálé lórí tí ọba ti máa asani asani ipò táwọn èèyàn gbòòrò sí irú rẹ̀ sí láwùjọ ẹlòmíì lónìí ó ti ba rẹ̀ nípò ìmáàmù ṣíbùdó nìkan lọ́mọ ọwọ́ adìyẹ sọ̀rọ̀ fáwọn èèyàn à kó dẹ̀ lómi ò ní à sáà ayàtẹ̀ kébìkì ẹ̀ ẹ̀dá òkè lọ dálé lórí ọ̀rọ̀ ńlá ni gbàmí ọwọ́ ọ̀rọ̀ wà kò ní sáyè gbàmí àyè ó sì wà kò ní sọ̀rọ̀. àyè hali mo bẹ lọ sí nìkan ó tiẹ̀ ti díẹ̀ díẹ̀ fún mi gbọ́ bẹ́ẹ̀ tá a bá tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ lẹ̀ dá ní gbàgbé bí lọ ọ̀rọ̀ lọ́la mo ọ̀rọ̀ kì ma máa bí náà ẹ̀ àwọn kàárọ̀ síbò tí kọ́tọ́ ọ̀fẹ́ lọ lánàá jọ kó tiẹ̀ gbí kiri kan yóò tó wá lọ́ mi pa ẹ ẹdí káwọn ọmọ wa máa bí wọ́n ti ń kọ́ ọmọ àkọ́tù wọn sí wọ́n máa lọ bí tí wọ́n ti máa gbọ́ ẹ̀kọ́ yẹn yé pẹ̀lú pé wọ́n máa máa tó ń dalé lórí mujarrad hifz al-Qur'an al-Karim tí ó ti àwọn ọmọ lọ tí ọ̀dà kọlá fẹ́ káwọn ìtumọ̀ rẹ̀ àwọn ìtumọ̀ rẹ̀ kó ṣe kí ni kọ́ máa yé.

táà yẹn ọgbà pátí àbí àkọ́kọ́ ọgbà dómà níbi ẹlẹ́ẹ̀kejì ẹnití ọba mọ yàtọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ yóò ní wọlá tẹ́ǹkì ẹ̀fọ́ lémúṣìrì káàdì kó tó dẹ́bi ẹlẹ́ẹ̀kejì wọlá tẹ́ǹkì ẹ̀fọ́ lémúṣìrì kìínà ìyàtọ̀ ó sì ń bà ẹ má fẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ lóbìnrin ó tún ní ẹ má fẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ lọ́kùnrin àsọkùnrin ọkọ̀ ọkùnrin ni. tó wọlá tó ń kẹsọ́ kìínà ẹ yòǹkéṣọ. tí ọba ti ti mà sàn pé àdáwò dé kálọ̀ mọ̀ yìí pé ẹni tó bá jẹ́ òun mi mára wò kọ́kàn kékeré alẹ́ àtàn kò sí tí ọ̀sán ọ̀nà tí ọ̀rọ̀ ọlọ́run ọba ìdíkẹ́ lọ́tọ́ bá kà látòkè délẹ̀ tí wọ́n bá ń sọ dájọ́ gánú dájọ́ òfin ẹ̀sìn ọlọ́ àbá lásán ọ̀dà torí pé kì í ti bọ́ wọn èyí wò kọ́ mọ̀ nítorí tọ́ka halasa. wọ́lá yóò fi hàn yá àlẹ́ máa nílá ìdá apá ìmọ̀lẹ́ máa ní. kò sí rọrùn ká kọ́ mọ̀ àti tọ́ba tó gbọ́ tuma yìí. ẹni tí ọgbọ́ tuma kan yìí. ilé afẹ́ kọ́ mọ̀. gẹ́gẹ́ bí ẹ̀dáàmù ti àwọn dókítà sọ nínú kẹfẹ́ mi wọ̀. ẹ̀tọ́ gbogbo ìbéèrè gbogbo tẹ́ ẹ bá sọ pé ìdílé àgbà alihamudulilayi. wọ́n béèrè lápẹẹrẹ kaifa anta alhamdulillah wa kaifa halu abika alhamdulillah kaifa ahlul bayti jami'an alhamdulillah qulta satatini bil amsi wa lam ta'ti alhamdulillah wọ́n ní bóòlù sí wa onímọ̀ wa ọ̀fẹ́ ní kọ́lọ̀ dáadáa bọ̀ bàbá rẹ̀ kọ́ sí bàbá rẹ̀ ọ̀dà ní kọ́lọ̀ gbogbo ara lè kọ́ lápá ọlọ́pàá ẹni kọ́ lọ. a ọsọ fún mi lánàá oníwọ̀ wà ó sì padà wá mọ́ alihamudulilayi ọ̀pẹ́ ti kọ́ lọ. nàgbẹ́ tí mo pé kò sí kíni o kò pé dè yé. kò sí nǹkan kan lẹ́nu. èyí tí máa ń mú àwọn bàbá wa wọn ni wọn fẹ́ kí wútúbà ọlọ́pàá bàrúkà wọn fẹ́ kí wútúbà lọ́tún lọ́sì ọlọ́pàá bàrúkà wọn máa sọ̀rọ̀ lọ lòun máa sàmì. Dàìmọ́nà kò tẹ̀lé lóde súná. Alihamdulilayi lẹ́bí ìkọlákọ̀lẹ́ Musa náà mi fi pẹ̀lúpọ̀lọ́ tọ́jú ẹ̀dẹ́ ní ẹni bí ọ̀rọ̀ pọ̀. Àmìnà. Mo rò pé yọ ara yìí. Kódà ẹlòmíì kan tó ń gbé fún pé ó bá ní òtútù máa rẹ̀ gàgbọ́ fẹ́ mọ̀ yọ̀ mọ̀ wọ̀ jí àná. fún ìmáàmù bá sọ pé iná láàyè amúrùbílẹ̀ àdìrí wọlé ìsáǹjẹ́ ọjọ́mọ́ wọn mọ̀ sí àmì àmì àmì àmì lọ́n pa iná tẹ̀lé àti dáadáa mo sì àmì. torí gbogbo èdè ládùúgbò báyìí àjọ àjọdọ̀ jù kòránì rẹ̀ ti ń ké ṣe tọ́ka kò yé wọn ju bẹ́ẹ̀ lọ ibi tí wọ́n gbọ́ iṣẹ́ yé nídìí. wọ́n lọ́ọ̀dì máa wò tó fi dórí ẹni tó kọ àwọn yẹn wá sóde njoko báyìí wọn ni olórí gbogbo àpáàtọ wa bẹ́ẹ̀ ni wọn bá ní wọn kò tó wọn lótú wọn sá mi ní alihamudulilayi ní ẹsẹ kọlákọlẹ sáré ní sọyìn yóò tó sì yá mi yóò náà tó tó ọbẹ sáré wítíwítí ẹ ẹ sáré àní àmìlà àmìlà àrùbọ ìwà ìdìnnà hàtà ìbọ hàtà hàtà àmọ balà ha. مليون آمينا حتى يضاف عنها مليون آمينا آمينا لا ọmọ wi ń dà ké gbogbo ẹ lọ ó tún wá yọ apá ó yọ ojú àmì náà náà. dá lọ́dà kò làwọn bí ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ìfẹ́ bá débi sáyé yìí náà ọkọ̀ o ẹ̀fẹ́ wọn ti fi bí ìbò mọ̀ gan wọn bá ti sọ fún un pé tàbá ti sọ fún un pé tí wọn lọ sí báyìí kọ sọ sọ pé yẹs tí wọn lọ pa alágbájá lánàá yẹs mo rò pé gbogbo ẹ sọba gbọ́ nínú èsì tí ọgbọ́n kankan kí ni Yorùbá sọ wọn ni kò gbọ́ kí ni ọgbọ́n à ń pa ọ. yọ wà sọ́dọ̀ rẹ̀ náà tọ́ba ni wà ń pa ọ́ subhanallah nígbà táwọn ìfowó wà ń kẹrẹ wọn bá wá sí gbòòrò wọn bá wọn kàn wá láwọn alùsùlámù bẹ́ẹ̀ inú ní káwọn bẹ ara ẹni ọ̀yà táwọn ìfowó yẹn bá pàṣẹ àwọn ilé ọ̀sìn wọn kalẹ̀ báyìí yẹn pé ibú ibú àwọn ìfowó yẹn yorùbá jì ìbọn mọ̀ pé ọmọ oko ọmọ òfò sí orí ìborí ọmọ òfò lélẹ wàlọ́ ni yóò bá gidi bí ó ti sọ náà àbá gbé àwọn machine kàkà ẹ máa machine tẹ́tẹ́ yìí ò ní bẹ́ẹ̀ tó lẹ̀ tẹ́pẹ́ mọ́nìkà àti àbílẹ̀ ń kéyìn ẹ wò bí ó ti ka táyà mo kò wá mo kò wá ti gbòòrò ẹlòmíì tó máa lọ sún bí ìbọn bíi ẹ̀kọ́ kàn wọn lára báyìí pé ọmọ làwọn eléyìí kàlá ìyá ọmọ sọ ọmọ yọ òkè ṣe pé yọ máa pé ọmọ òkò òkò o yọ sọ gidi tara ni o àwọn ìbò ẹ̀ǹpẹ́ àsìkò tí àwọn táwọn yẹn lò ní ọ̀kẹ́rẹ́ ti àsìkò kékeré àwọn sì máa ń wá ìmọ̀ wọ́n fẹ́ gbọ́ èdè yín wọ́n fẹ́ gbọ́ ẹ̀yin lẹ́yìn lè má gbọ́ tiwọn ẹ̀sìn lè má fẹ́ gbọ́ tiwọn tá lọ́dà kò sí wá ní olùmọ̀ ni o mọ̀tẹ́ wa ni alábàmọ́dá kámúra torí àmì lásán ràn án títí wọn náà ti pàdé títí lọ rí aṣọ rẹ̀ padà títí wáyé ìwé lomi yóò ní a ẹ dákun ìjáde dundun ó dùn ju máa di lọ ìjáde dùn ju mọ́ríkà di lọ ọlọ́run pé wọ́n ti ọbẹ̀ fún un tí wọ́n rú a wọ́n rú àmàlà bíi bí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà yẹn tó ní àmàlà ẹrú ọlọ́run ọba kan nìyẹn tọ́ba ti kó nsẹ́yìn báyìí tọ́ba ti dé alimahadu la arọ́bì nàìjírí nìbàdàn sìntẹ́nì káfẹ́ sọ fún kí ó ṣe òní dáhùn níjọ́ tó ń jẹ́ bá ti tán níbàdàn à ìjáde yá mo rò bóyá lónìí ìgbà yẹn lónìí à ìjáde dúdú máa di àbí ó dúdú máa di lọ tọ́ba ń wí báwọn kò sí owó lẹ̀ mọ́ni kó dà kó sí tí wálé ha tọ́jà bá tún ti dé ẹnìkan bá pèpè ìjà já kí ni kí ni wọ́n pè ní já odi tó ń jaba tó tẹ́ kí ni o tó ń jaba tó tán gbàyìn náà bá ti ń gbọ́ tí bá ti ń tọ́nu wá ní pé ah ìjáde dúdú báàdì lọ ilé ti fẹ́ ni tọ́bi rẹ ní pé ìtọ́kùn lásìkò yìí má ní dáa ju ìjáde lọ. tọ́ ẹ̀jẹ̀ àwọn àmọ̀ ni wọ́n ṣe pàtàkì púpọ̀ ìdáàbò torí tọ́lọ́ ìmọ̀ ṣe pàtàkì torí pẹ̀lú mọ̀ lọ́lọ́wọ́n ọba ìrèké láti gbé yìí fọmọ ẹ̀dẹ́ ní ẹ̀dẹ́ ẹranko lọ ìròyìn wo ní bẹ lára ẹranko lára tiwa tí ò sí lára a ní tìjú àwọn náà àwọn ẹran tó ní tìjú bẹ̀lẹ̀ nínú igbó àbí bẹ́ẹ̀ kọ́ ajá kí àwọn ẹran tó já kí pọ̀ nùgbó kó dàjú wa lọ a ní ìgboyà àwọn ètò ìgboyà ti kí ni o wọn bẹ onísòwòrò ń bẹ ẹran oríṣiríṣi gbogbo nǹkan ni ọlọ́wọ́n ọba ìrèké ẹtì ń sọ pé ẹnà tó gbà wàhálà ìwúrẹ́ ọjà ọgbẹ́jọ ẹlòmíì lọ́nu wa. bọ́nà ti jẹ́ ọ̀nà oníbejì yẹn ọ̀nà ọjà yìí fẹ́rẹ́ àròjù àìkú ti jẹ́ oníbejì ẹran ọ̀sọ̀dá sọ̀sẹ̀sìlì ẹ̀yìn ìfura. tájẹ́tì sì ni yóò ní fókọ́sì pẹ̀lú ìyá alágbàdo. wàhálà ìwúrẹ́ ọjà ọgbẹ́jọ ẹlòmíì lọ yóò ti rí pé yá yẹn ti gbé yẹn kíní ẹ̀ nípa ọ̀rọ̀ àná olùkọ́ yìí nípa ọ̀rọ̀ àná tẹ́ ẹ padà lọ́bẹ̀. àwọn ti rí ìgbò dídá bẹ́ẹ̀ wọ́n wá tiẹ̀ nù bọ́nú àgbàdo nù àgbàdo àgbàdo báyìí yóò máa ti wọ́n máa fún lẹ́gba wọ́n yóò sáré pé iye tí ń jẹgba lé lórí yóò ní ìtumọ̀. kódà lómi ìjọba lóun fẹ́ ká gbígbó ẹran báyìí tó lè ká bọ́ mẹ́ẹ̀ lọ́jọ́ pé ìwúrẹ́ ọjà ó tún gbọ́njà lómi lọ tọ̀ nínú tọ́lọ̀ fi ti àpẹẹrẹ àyè ti fún àyè ìmọ̀ dá àkókò jọmọ́ ọ̀dà ìpìlẹ̀ rẹ̀ ìmọ̀ lé ní. العلم أوله مر لطالبه لكن آخره أحلى من العسل لكن آخره أحلى من العسل أبدا العلم أوله أكو مثير بيكو مر لطالبه أكور فنجين lójú ni ah bóòlù àti fẹ́ pèlè bóòlù àti mọ̀ pé tùmọ̀ eléyìí lélẹ́yìí ó nira ó ní pa eléyìí sí báyìí ìran bàbá wa wọn ní sẹ́lá òrìkè ó ṣòro kọ́ ó ṣòro gbé abẹ́ ẹ̀kọ́ ni gbìyànjú ẹ̀kọ́ ni tó kalẹ̀ báyìí ó ṣòro kọ́ ló tún ṣòro gbé subhanallah ìpìlẹ̀ ni ìpìlẹ̀ ó lé tó fún wáyà yóò kúrò yóò fèlè pàtì. لكن آخره أحلى من العسل لكن آخره àìlá mi náà làásà ni ṣùgbọ́n jẹ́ yìí mọ̀ ó dùn ju oyin lọ́jà máa a yorùbá ò ní ń gbádùn bí asekínì bí afọyín jẹ kọ ọlọ́wọ́ ẹ̀kọ́ àtọyín bóòlù ṣe rí ọwọ́ a aláàlẹ̀ tọ́ba rí ẹ̀kọ́ tọ́ lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ oyin aláàlẹ̀ wọ́n ní ń gbádùn bí ẹni tí fọyín jẹ kọ́ wọ́n ẹ̀ ọ́ mọ kankan wọ́n sábà fọyín jẹ kọ́ túmọ̀ pé oyin àtẹ̀kọ́ a oúnjẹ kan ní tó dùn ìgbẹ̀yìn mà ó dùn jò yìí lọ ṣùgbọ́n pilẹ̀ rẹ̀ la máa wò kó le ẹ́ ẹsẹ̀ náà fìlà ìgbẹ̀yìn ẹ̀dùn o àfa nínú àwọn ọ̀jọ̀gbọ́n onílẹ̀kọ́ lé ní ìlà ṣàwìlẹ̀ ọ̀la àrọ̀ká tó ń. ولكن عزيز في الرجال ثبات أفاني لكل oníkálukú wa gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan nínú wa ìlà ṣáàwì lẹ́kọ́lá àròkè àtò yóò mọ gbé gbèsè lọ síbi kó ń fẹ́ ga ń fẹ́ ga àbí ta nínú wa tó sọ pé ń fẹ́ dẹni lẹ̀ nínú kéwì náà nǹkan kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí la fẹ́ dà afẹ́ dẹni kíkà ní lẹ́nu kankan tó fẹ́ dẹni lẹ̀ wàláàkì ṣùgbọ́n àzíìzùn ẹ̀wọ̀n òǹkà tó kéré ní ìrìjà àlè nínú àwọn ẹ̀sìn sábà tó lẹ́sẹ̀ rẹ̀ máa múlẹ̀ láti débi gíga yìí. Ah, ṣé wọ́n ti tẹ́ àbá tí òyìn sórí ibú wọn tó kéka kí wọ́n ti bèrè ṣe kí wọ́n ti ń ṣe jálà bí. alọ kọ́tẹ́ǹtì ni ẹ̀wòye ìtẹ̀jọ wọlé ẹ̀kọ́ kọ́mọ̀jẹ́ pé ẹ̀wòye ìtẹ̀jọ wọlé ẹ̀kọ́ kódà ẹ̀kọ́ ẹ̀kọ́ ìtẹ̀ ọwọ́ kan ẹ̀wòye ìtẹ̀jọ pàdé ṣọ́ọ̀ ẹ̀yin mélòó lẹ́sẹ̀ fírídọ́ọ̀mù bẹ́ẹ̀ ẹ̀ primary school wa àmì ìlàjọ jáde gbà tàjọ wọlé tàrí làwọn pàṣẹ pọ̀ tó secondary school kọ àwọn tàjọ wọlé àmì ìlàjáde drop out pọ̀ nínú wa kátó wá pé addition addition tó kálukú mi fi kún ewu àwọn tá a tún jọ pàdé nìyẹn náà kí wọn wá wọlé kéwù ọ ilé kéwù ilé kéwù ó ṣe òtó jẹ torí iléèwé kò lé o ilé ìkéwù la pé kò lé afáàtì ọkọ̀ ọ̀gá fún rẹ̀ bóòdù afáàtì òburú lónìí àtàwọn ọba burú àwọn ọmọ yìí ò ní gbórí tó ọmọ wo náà ti mú lọ lé kéwù nígbà kan ọmọ tó bá yẹ alágídí tó yẹ apá àwọn ọmọ àfa àtòkú àtàyè ẹ̀ mọ́ fún tá a fi ọmọ pamọ́ tó lóun ò rí ọmọ mọ́ ọmọ pé ààyè rẹ̀ lásán wọ́n fà fún un wọn ò fọ òkú ẹ̀ o ẹ̀dá kò tọ́mọ ìdọ́dọ̀ yìí mi ò rí láti bí ìjẹta ẹ̀rí kiri àbá bí ọmọ abá mi mú jáde lẹ́yìn náà lẹ́la tó kú àtàyè ẹ̀ lẹ́ fà fún mi bẹ́ẹ̀ lọ́mọ pé irọ́ ni ọmọ tó bá yẹ àìsàn tó fi dúró obìnrin tó ti ya páànù sórí aragajì mẹ́ẹ̀kún ọmọ ti kọ́ di òbí lóminú bí àwọn lọ fàáfàá bá pé àbá ló lè jẹ àti wọn làbẹ ìfọmọ tó bá lù. subhanallah ẹ wo bí àtàkùn náà fà wá níbàdàn wọn ni àwọn ọmọ tó yẹ kó ya gbogbo ara mọ yín lọ́wọ́ là ń bá yín mójútó tẹ́bá lẹ́ abẹ́ dà wọ́n láàmú àmà yín tu wọ́n lẹ́ ní ministry of education nígbà pé a ti àgbà prova àtàrí níwà a fẹ́ gbé ní ilé ìwé yẹn náà lórí gbègbè àwọn afáwọn yẹn ni pé àwọn àti sàárà fún yín ni kí lè ṣe fún wa àwọn abóyin lówó ni àpèyìn ti jẹ ẹwà tó wá fẹ́ pé báwo kò sí wàhálà àwọn ọmọ tí wọ́n bẹ tí wọ́n bẹ ń gbòòrò tí wọ́n fẹ́ ya kó para mu. síjọba fẹ́ gbọ́dọ̀ kó para. àfẹ́ ìdí ní sáà pé ọkàn yín ọkàn yín gbọ́dọ̀ lẹ́sọ̀ yìí àti gbọ́ sí sẹ́gbẹ́ ọ̀rọ̀ ti fi yanjú àbá torí àwọn ọ̀fẹ́ tí ó di wọn lọ́wọ́ jẹ tí wọ́n jẹ yìí wọn làkọ́ ni olùmọ̀ọ́sẹ lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àná ọlọ́run mi ò láàánú ọlọ́run ọmọ akẹ́kọ̀ọ́ mi ò jẹ́ alájẹ bàbá bá bínú lọ yóò tún gbẹgbà pàdé lé ẹlòmíì ọ̀sá lọ gbére ẹlòmíì ọ̀sẹ̀ farada àní ní kùlíyà kò lé àyè kan láyé lẹ́kùnrin à hmm. ibi ọba jẹgbadé ẹgbà wo máa kó o jẹun ẹ̀yin ọmọ kùlé à ẹ jẹgba ẹ máa sunkún o ẹgbà ń bẹ láti ta àánú ọlọ́run láti ké o wàlọ́ọ̀dà àánú ọlọ́run síbi tí wọ́n ti fi ẹgbà ọ̀parun mẹ́fà àparun tí wọ́n lè fi ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ mọ́ náà báyìí wọ́n ti mẹ́fà lè tó fi mọ́ náà ìmọ̀ ti rí tẹ́gì tí ẹ máa ń fi tẹ́ máa ń ìbọ̀lẹ̀ nígbà spọ́ọ̀tì yẹn tẹ́gì onígi yẹn wọ́n máa fi nà yẹn ní ìka báyìí àtẹ̀yìn wà tó jọ. nínú mọ́sálásí ọjà yẹn wọ́n lò dì mọ́kò báyìí rọ́ọ̀bù ẹ̀ kíìsì ẹ̀ kọ́yà á na anayaya anajati wọn nọ ànàjáde ni bọlọ pé bàbá yìí wà wọ́n tó sọ̀rọ̀ sí bàbá yìí ní sọmọ àdó pé gbogbo ẹnìkan lọ fẹjọ́ wọn sọ bàbá wọn. àna ọlọ́run ni wọn lọ àwọn drop out ọ̀pọ̀lọpọ̀ ẹni drop out lẹ́nu wọn padà wọn kò lónìí. ẹnì wọn gbé ha ah, kàti sàfàrà dáná. bí èèyàn bá kúkú ní kò ní í ṣe kò sì ní lọ lábẹ́ bó ti kọ́ wọn. ìtẹ̀yàn nínú àlèyàn náà fẹ́ kí ni olóògbé fò. ọrụ ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ò lè o ṣùgbọ́n aláàbí tó bá bí ọlọ́run bá ìrọ̀rùn ọlọ́run sì rọ̀ fún gbogbo oníkálukú wa láfẹ̀ẹ́ dé ipò gíga nínú ó kéré nu wa láti afáàkánú àwọn ní nàìjíríà wà oni àkọ́hí ìnà bàrà mẹ́lẹ̀rin ní ìtọ́ba àkọ́hí ìnà bàrà mẹ́lẹ̀rin ní ìtọ́ba wà á ṣá ìdá àlìyé ṣàrọ́bà wà á ṣá ìdá àlìyé ṣàrọ́bà والخيرات والبركات طوال alakọrọ bàbàbò bàbà bàbàbà alakọrọ bàbàbò bàbà bàbàbà. afaani asọhi ẹyà sọhini ọyà sọhibi dọrọrọ tó ṣẹ̀yìn torí kó ní o fi lọdì asọhi ìrẹ ọ̀rẹ́ mi ìrẹ ọmọ ìyá mi ìrẹ alásùnmọ́ mi iná fàámà lè rìn níbi kan ọba ìtọ́wò ìmọ̀ kùtù púpọ̀ adùnmọ̀ wàlá ìwòdù kan wà á ṣe ha ìdá àhìlì ìṣàrọ̀ ọba ìgbádùn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gidi lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀ tí wọ́n bá mú mi màbáyé yóò máa lọ tìǹtìǹ lọ fún wọn. هو الخيرات والبركات الراحمين وني الخيرات وكوري فتا لرا ملوكاري والبركات gbogbo àjẹ ẹjẹ tán oore tá à ń pè ní ìbùkún ara màlọ parí sí tó rọ lápapọ̀ àti barakat àti khairat méjèèjì bí lára. ó ní ala ọ̀rẹ́ mi gbọ́ ẹ kọ́rọ̀ àbàbà o máa kalẹ̀ fún máa bàbà nílẹ̀kùn kan bàbà nílẹ̀kùn kejì tọ́ba ti kàn kàtó débẹ̀ tó kó ti mẹ́bẹ̀ tó kàn lẹ̀kùn mi tó kó bẹ̀ kàn lẹ̀kùn mi kò sì máa kó sínú lẹ̀kùn máa lọ́dì. kọ́rọ̀ mọ́ máa jẹ́ àbámọ́dá àbùká táàmù tó wúlò táàmù pọ̀tù mọ́ ẹ̀yẹ. ọ̀pọ̀lọpọ̀ mí nu wa ńlá lọ́jẹ́ wípé èrì ti wà lára wa nírì ti wà má kò sí màyín lára wọn. ẹni tó jẹ́ pé ọlọ kẹ́kọ̀ọ́ tó lóun lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wá ya ọ̀daràn sí jákèjákú jákèjákú ní ìsìn ìwò sí lọ́kọ̀ ọlọ́kọ̀ kankan bẹ̀ ṣùgbọ́n gbọ́ pé wọ́n lọ́lọ́ sọ báyìí anabi sallallahu alaihi wasallam sọ báyìí kò sí mú lónú gbèsè ayé rẹ̀. apẹ́rẹ́ mọ̀ ọ̀hàn lára eléyìí apẹ́rẹ́ mọ̀ ọ̀hàn lára tiẹ̀ ẹni pé wọ́n ọ̀rọ̀ nǹkan tó sáà ẹnìkan bá ní sẹfàfà lórí kákúnlẹ̀ ẹ̀dá kùtù àdìsíà ọba gbélé ọlọ́ba ọba gbélé fún ọlọ́ba gbélé ó ní ẹ má kápá má tó ẹ àtúrọ ìbí sáfà á bàjẹ́ ẹjọ́ ti wó tàbí ọba kà á ní kí wàá ní ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sùn ìwọ́sọ̀ ò lè tu kí n bá sọ fún yín parí wà ló dùn ní nítorí pé kíní yẹn báyìí ní tuma rẹ o kí ni wọ́n fẹ́ sọ pé kí n ṣe tuma nìyẹn. gbogbo àmì ló ti pèsè ara rẹ ẹlòmíì wà lọ́ọ̀nì ọlọ́sílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn ò ní fọ̀rọ̀ lọ torí wọn rápẹ̀rẹ̀ rẹ̀ lára ìwọ́tọ̀ ọ̀dọ́ táwọn àmì ń bẹ lára ẹ̀ wọ́n nínú gbọ̀n ó dún sámsám ọ̀dọ́gbọ́n sí títí kò tìrìmù ẹ̀ kò tìrìmù ẹ̀ rárá owó abẹ́ ti gbìn ni. wọ́n wo ìlọ́dì rẹ̀ ṣòkòtò rẹ̀ èyí ti tasúbì náà tasọ́bọ̀ rẹ̀. àpọ́nlé tó fún ọ yóò ju jẹ́ nítorí pé olóhùn àti èlò lọ. wọ́n láì tó lórí àwọn agbófinró wa ni tí wọ́n bá ti kàn lọ́rọ̀ lọ́wọ́ constitution ti bẹ lọ́wọ́ wọn níbi tẹ wọn ó bu àpọ́nlé àyè sí fún yín tẹ bá dúró tẹ̀sí yín n ò lè máa àdírẹ́sì yín bá lè mo sì lè máa àdírẹ́sì àwọn ọ̀dà pẹ̀lú bí ẹ bá wọ sí tánà àbí kí ni wọ́n máa wọ̀ yẹn nítorí bá wọ sí tánà síbẹ̀ tì mọ́ ìwọ lọ́mọ bẹ́ẹ̀ yẹn ṣètọ́ náà yẹn téèyàn bá téèyàn bá wọ̀ náà ó fún okùn mọ́nà jáde wọ́n fún lápọ̀lẹ́ pé alàgbàjọ kan lọ. pẹ̀lú kún orí wọn náà báyìí pẹ̀lú báyìí tirikọta rẹ̀ kún orí ọ orúkọ tí wọn kọ́kọ́ pè wọn náà inú rẹ̀ gbọ́n kọ́kọ́ dùn alájì ẹni tí fọ̀rọ̀ ànátì nọtì nọtì fọ yìí sá ẹlòmíì sájọ alájì mọ́tò ẹ tẹsẹ rání o ẹ jẹ káà náà jẹ ń bẹ o wọn sọ kí ẹ fẹ́ fún wa ní jùmọ àwọn ọmọ yìí la bọ síta abẹ́ ìkẹ́tì rẹ̀ péré tọ̀ wàhálà ti wà mìtìmìtì happy friday ta ẹ wọn náà ó ṣe dáadáa tó bá jẹ́ pé tí wọ́n béèrè lọ́wọ́ rẹ ni pé ah, wọn sọ pé bribe kan la kí lè bẹ́ẹ̀ fún wa ẹ̀kọ́ tọrọ ni ẹ àwọn ní good friday abẹ́ ni gbogbo friday pàápàá gúdù ní gbogbo wọn abẹ́ ẹ̀kọ́ gúdù náà ni abẹ́ yìí rí fọ́kọ̀ good sunday ṣé ẹ̀yin èyí wọ́n mọ̀ good friday ẹ̀yọ̀kan tó ń pè yẹ kí etí kí wọ́n sọ pé ẹ̀yọ̀kan good friday wà ní kíni o oore nìkan lẹ̀. tó alihamudulila wọ́n rí wọn àpọ́nlé ń bẹ lára ẹ̀ pé ha ah. èmi náà bá bí ẹlẹ́sìn díẹ̀ náà lèmi náà ti ara pẹ̀rẹ̀ lára bẹ́ẹ̀ nìkan ni wọ́n ròyìn ẹ̀pẹ́ nínú plane wọ́n sì ha oúnjẹ fáwọn èèyàn wọ́n ha oúnjẹ fáwọn èèyàn. wọ́n gbé fòun òfun ló jẹ kọ́ńtírì tí wọ́n lọ òkè ṣe islamic country kì í sàlàbí country ni wọ́n lọ wọ́n rí òun pé irúgbọ́n rẹ̀ wọ́n rí pẹ̀lú ìmúra rẹ̀ wọ́n ha gbogbo jẹ fáwọn èèyàn. àwọn kan wá ti ajẹun tán àti wọ́n ń pèlè pé oúnjẹ fún ni tí ó tọ́ wọ́n sàn wò ó kí ló da ẹni ìdí gan ẹni tó ń sí gan òdi ẹ̀ challenge pé ẹgbẹ́ ni a kù ẹ̀ka ah, bí bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ ń kọjá lára àfa yẹn ẹ̀ gbóúnjẹ fún un wọ́n á sọ pé òun máa pé man of God òun máa oúnjẹ táwọn táwọn ha yẹn ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ò ní jẹ ẹ̀sìn rẹ̀ ọ̀bá kọ́ jẹ ẹlẹ́dẹ̀ <laughs> wọ́n ní a ah, mùsùlùmí lèmi náà ni a. Ah. sápẹ̀rẹ̀ rẹ̀ lára rẹ̀ sọ̀rọ̀ pé ń bẹ̀ lóhùn àwọn tìrì ẹ̀sìn lára ẹ̀ ẹlẹ́sìn lélẹ̀ tóun bá ma lè fún un wúwa ìdá ẹ̀ gbogbo ojú tóun rí òun rí yàtọ̀ gbogbo yín yín bá kan náà bí ọmọlọmọ lẹ́yìn bọ́ọ̀lù ṣùgbọ́n òun nìkan táwọn rí ẹ̀sìn bẹ̀ lára ẹ̀ àwọn ò gbọ́dọ̀ fún òfin àwọn ni ń ọ̀jẹ́ fóònù náà ti wá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ amójútẹ́sìn wa káwọn àpẹẹrẹ tiwa kó sì máa wà lára wa ó ṣe pàtàkì púpọ̀ ojú wo ló wá ń bẹ ní kálẹ̀ níbàyí tó dùn yàn wá dànù wá báyìí ewu àjọmá àjọmá wà lìjà náà insha Allah kó kálukú wa láti ọ̀nà ìgbọ̀nlẹ̀ ìdàpọ̀ ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ fáwọn ayédèrú àfa wọ́n tún máa sọ fún apá àlè gbé táwọn gbé àwọn aṣọ ti park road ẹlòmíọ̀ gbé báyìí yóò gbé yóò tún gbé báyìí yóò àpò olùgbàgbóró sùn mọ̀gbẹ́ lọ́dẹ láti gbé o sì nípa gbogbo ti parí kẹ́lẹ́ báyìí ara nùgbẹ́ náà kò nípa. o sì ní wàá mú ẹgbẹ́ fẹ́ ẹgbẹ́ra lọ ẹgbẹ́ lọ lórí ẹ̀ ẹ̀ bá ra ẹ̀ bá ń gíràndì ẹ̀ ẹ̀ ra ṣe kó mo fẹ́ kó smooth tó náà ká ṣe kó ń gbọ́dọ̀ kan lọ bá ń sékè gbogbo ṣe sùn ẹ́ bọ́ ọba ti dé bẹ́ẹ̀ làwọn yóò gbé gbé smooth ìkan ó kù ju ìkànnì tó ní wọ́n ṣáájú ara wọn kù ńdọ́bẹ̀ fi tètè bá dé nǹkan ti kọjá lórí ẹ̀. mójútó orúkọ rẹ mójútó orúkọ rẹ wá bẹ́ẹ̀ tó kò fi sí kọ kọjọ́ lọ ajá orí ọgbẹ́ alihamudulilayi wọn náà tó sì ti níyàwó náà tán bá yọ pé á ah! nígbà tí wọn bá fa yẹn báyìí àti fi afa yẹn nínú náà ń dùn ní kó dàbí káfa yẹn kó tiẹ̀ kó dàbí kó sèpù sọ pé sàlámà lè kù pé kí n pé à ṣé bẹ́ẹ̀ tiẹ̀ sàlámà ti wà lónìí kọ́rọ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ àmọ́ wọn náà gbogbo orí ti rí ògbójú rí gbogbo ẹ̀ lọ́pọ́n gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ takókó ṣe gbogbo ẹ̀ wọn náà rí rúkúrúkú ni wọn fi máa sọ pé irùngbọ̀n rẹ ó jẹ kó look like old old ìjẹ́ wo lò ní rúgbó à ebi tó ọ̀dàgbàdé tó ti ń de tó ti sùn tó ti lálà ọ̀ á ti rúgbó mọ̀jà tara wa mọ̀jà tara wa ẹ dákun sẹ́rọ́rọ́ ọmọ ẹ̀sìn yìí ó ṣe pàtàkì púpọ̀ irùngbọ̀n bí alihamudulilayi mọ̀jà ọjọ́ pé ti bẹ lábẹ́ irùngbọ̀n rẹ alijahalu wọlé bọ̀ bá wa torí ìkànnì àwọn ọ̀dọ́ oníwàkàmìlì ìyàtìn ọ̀làdì àlá sátẹ̀lọ̀ jà èlé yìí ó ní mélòó mélòó ní rúbà tó hù ní àkàn aláìmọ̀kan wọ́n máa fi há sí kàkà sí bẹ́ẹ̀ ìlàlẹ́gọ́bá wà tó wọlé jahali ju àlùkọ́bá gbogbo ọlọ́sàpamọ́ tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọlé jahali aláìmọ̀kan. ojú olùmọ̀wọ́ fi wá nígbà tó ń bá ti lọ bẹ́ẹ̀ ètè ká ní ọlọ́ mójútó ká mójútó ìmọ̀ wa wọ́n bá ń béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́wọ́ ká lè rà pa ní láti fún láti máa fi yí àpò èèyàn ọlọ́ọ̀hìn à ń lọ sí ìpapò ní àtẹrù ọlọ́run bàtà fábùlọ ǹjọ́ ń lọ sígbà yẹn kọ́lá bí Abdulmusawir àwọn lọ sí ìpapò wa ìran lọ gàgà nígbà àwọn ọlọ́pàá ìbàdàn wa tó àwọn ọlọ́pàá ìtẹ̀síwájú yẹn ká tó débi okò àdìgún àdìgún Ah. kágbà tá a ti rí wọn lókèlè mo ti sọ fún ẹni tó gbé mi pé wọ́n fún wọn lówó atẹ́gùn gbé ọ̀rọ̀ mi yẹn lọ sí ọ̀dọ̀ wọn sáwùdà wà tó wọ́n sàn béèrè gbogbo ẹ̀ kò sí kò sí kò sí làwọn ìfún wọn à ah. lóde kò sí kò sí kò sí kò sí náà ní ká máa prolong ìbátan ṣe gbàgbé ẹ̀ sílẹ̀ àti kò sí kò níwèé gbẹ̀yìn onímọ̀ làágùn kọ machine kọ kò níwèé sáwọ fi dùgbìá ah, àwọn gbà pé ẹ lè ẹ lè kírọ́lẹ̀ kẹ má pamọ́ lọ kẹ má parọ́ fáwọn mo ní kò níwèé náà ló jẹ́ àsọ fún yín má tún gbà pé aṣèrò ah, yóò lè di àṣìǹgbẹ́tọ̀ èròǹgbà tẹ́ni tiwa ọlọ́run bá ilẹ̀kẹ́ lọ́jọ́ orí bẹ́ẹ̀ jalè ká máa lọ lóko ó ní sí ìmọ̀ ọmọ tó dé tóun fi dà wá tó tóun fi ń béèrè gbogbo nǹkan yẹn èmi ọmọ nígbà tí èmi ò ṣe àtinú ọ̀ràn kan ní ìmọ̀ kankan fún mi ọba tọ́ka pé ẹni tó gbé mi yẹn ikpọ́ sọ pé mi wípé kémi ọmọ fáwọn ní owó tẹ̀m̀pọ́rọ̀ yẹn ti dorí kodò èmi mọ sọ fẹ́ nìyẹn ọlọ́pàá yẹn wá sọ yìí pé ẹni tó gbé mi lọ sọ fún èmi bẹ́ẹ̀ fáàgbé láyé wá sọ pé èmi wà lọ́ọ̀hìn mo fi ọlọ́run bá búra àti mi ò sọ fún àfa mi pé wọ́n má fún mi lò wàláhì mọ̀ bọ́lọ́kùn ni a ah! tí ẹ sọ̀rọ̀ atẹ́gùn ti gbé wa wọn ò mọ́ yìí ó ní wa èmi èmi Abdullah wàláhì mọ̀ bọ́lọ́kùn bá búra ìsọ pé káfọ́ mọ̀ fún mi lò a ọ̀rẹ́ dàjẹ́ wọn lọ́wọ́ àwọn méjì sì ni wọn ìkànnì ọmọ yìí kò lọ́ bá bá mi pé báwo ṣòkòtò mi sáwo títí tí ó ní a. Ah! sokoto ah. tiẹ kílódé tí sokoto yìí mùsùlùmí kan yìí kó ní bíbélì tí sokoto kan wọlé tí sokoto tẹ̀yìn kan lọ sí òkè báyìí mo ní kọ́ṣà yẹn kété mi lọ ẹ̀kẹ́ ansa rẹ̀ àwọn tí sokoto wọn lọ lẹ̀ nìkan lọ bẹ́ẹ̀ lọ. àbá ọlọ́ ti ń ṣe alẹ́ tó báyìí. ṣé bóun béèrè òun àwọn orí pé méjì méjì bẹ́yẹn ni àwọn kan sokoto wọn wọlé ẹ̀yìn kan sokoto yìí lòkè mo lé ó ti ṣe é ṣe kọ́jọ́pọ̀ fẹ́ máa fi ẹ̀sìn wá sí ẹ̀yẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ méjì sí àwàdà olóhùn fẹ́ mọ̀ ní tọ́ba jẹ́ pọ̀ fẹ́ mọ̀ ní nítorí ẹ̀sìn ọlọ́run gbé wá nípa sọ̀kòtò ọkùnrin kò ṣe rí ni mo ṣe wọ̀ ní. àwọn tó ń yẹ wa ń kọ́ àwọn lókùn kẹ́ béèrè rí lọ pé kí ló dé tó ń ṣe ní àṣùbí bàbá kó sọ̀kò aláàfin mo ṣe fa sọ̀kòtò ẹ̀ ní. tọ́ba jẹ́ kí sọ̀kòtò orí báyìí we look at. àbá this one na uniform uniform like this. àbá gogogogogogogo kọ fàdé tiri kọta awudufu ní òbí lẹ bẹ udi lọrẹ wà kọjú uniform ọ̀gá yìí náà yẹ wọ́n dàtà fàṣẹ uniform kéé aláìbọn ti balẹ̀ làbá lọ ọdọjọ kejì tá a lọ tá a lọ síbi ẹrin ẹ padà báyìí wọ́n ti nà ọ báyìí tó ń ṣe wọ́n ti rí abáda yìí kókókókókókó ìlú ló dàtà fà dàtà fà yẹsì aláṣẹ rí ẹdá kòtò ìtọ́lá ẹjá mójú tẹ́sí wa ẹ má dọ́gbọ́n sí ẹ̀sìn yín gbogbo ìdọ́gbọ́n sí táwọn ẹ má dọ́gbọ́n yẹn sọ́ra èyí kẹ́sì yẹn wà bó ṣe wa àlẹ́ àmẹ́jẹ Islam abadan ńgbà tá àlẹ́ àmẹ́jẹ Kùránì àlẹ́ àmẹ́jẹ súnà àlẹ́kùn sálàm àjọsímẹ́ntì ò sí ń bẹ́ẹ̀ torí kò sí mọ́dà kankan pé ẹ jẹ́ ká mọ́dà náà ẹ̀sẹ̀ kò sí gbogbo ìgbà gbogbo àyè kú àsìkò islam bá kú. wọ́n àwọn aláàtí wa a máa dààmú ara wa àwọn èèyàn tó yẹ pé ẹ máa wò pé bí wọ́n kẹ́kọ̀ọ́ dé yìí lẹ́kọ̀ọ́ mi ọ̀ ẹ̀kọ́ ọ̀nà kan wà lágbàá wọn bẹ̀ lágbàá wọn. wọ́n á pèrè láàbà ọwọ́ ajé alágbà bọ́rọ́bọ́rọ́ gbọ́dọ̀ obìnrin ní àmọ́ tá à ń ṣe o torí ẹni tó wà lóru yẹn tí wọ́n bá ń bí ìlọ rẹ̀ pé kí ló fi ẹ̀sìn sọ́pà kan tó ṣe ọ̀dì ọ̀rọ̀ ni wọ́n sọ fáwọn èèyàn náà àmọ́ àwọn náà tí wọ́n bá ti ń béèrè nígbà táwọn náà bá ti nímọ̀ ibi tí wọ́n ti borí wa nù. ẹ máa ń sọ fún apẹ́ nìkan ní pé wàhálà ń súnà ẹ̀mí àti ẹ̀kọ́ gbogbo nǹkan súnà súnà wọn ọmọ kúránì súnà nìkan wọn mọ̀ ẹrú ọlọ́run tí wọ́n á sọ fún òun sì le díẹ̀ ó ní à. Ah, àwọn súnà yẹn ọmọ kùránì súnà nìkan mọ ṣé kìí pípé lẹ́yìn ìgbà tí wọ́n mọ kùránì tí wọ́n tó mọ súnà àwọn ọmọ kùránì wọ́n sọ wípé lọ́pọ̀ ẹni tó bá dàgbà jù náà àfọ àyè wa ká pe ẹni tó kéré jù náà mọ súnà wa wọ́n jọ ké kùránì ó ní wàhálà yà á tọ́ba nílò ọ̀gbọ́n wa á sọ gidi àfikún wa wọ́n ló ń súnà ọmọ kùránì wọn lọ bídíà lọmọ kúránì wọn á ní kọ́ lọ pè kán náà àwọn àfọ bídíà wa tọmọ kúránì ni wọn á fẹ́ fi ọmọ kékeré nínú súnà kí ẹjọ́ fi gbàgbága nù kíkẹ́ àlùkò wa kámọ́ sọ híhá gan ẹ ní a ah! bẹ́ẹ̀ ni àwọn àfáàyàn tó ń wo tó ń pè ló súnà yìí kúránì fún àgbárí wọn tí a ah! yẹ̀yẹ́ ló pe kékeré kọ́ni ké benjamin yìí ti fa sọ́ya. ń fojú wọn tó ń fojú di wọn yìí dígbé ni kúránì bẹ lára wọn. nígbà tẹ́yìn náà bá ti wá ní gbọ́dọ̀ lérò pé màá fi rọ ọjà sí àwa tó ń rọ̀ wá àtúnbẹ̀ wá ẹ̀jẹ̀ aláka fún ìmọ̀ kí súnà wa kó tó lè máa tàn yódó dín kání sun kání ìmọ̀ láti fi yẹn tí ọbẹ̀ ti sí àwọn kan lọ kọ́ ìmọ̀ pátákó tí ì ní àwọn sọ́nà àdúgbò àwọn olóko pẹ̀lú mọ̀tò ń lọ ń kọ́ ìtorí ẹ̀ lọ́lọ́wọ́ fi ní fún nímọ̀ gbogbo ìmọ̀ tí ó ní ìmọ̀ àtakò ní ìmọ̀ ṣẹ̀tọ́ àmọ́ wọn tọ́ọ̀bẹ tí wọn náà bá jẹ́ pàníyàn lásán tó ní nípa fẹ́ mọ̀ fi mọ̀ tápọ̀ àwọn èèyàn ọlọ́run gba àánú inú nálẹ̀ nìyàn lọ àyàfi táwọn ọlọ́run bá tètè lè pàpà tó lónìí pẹ́lú. kọ́ ìmọ̀ rẹ láti fi fi òdodo hàn àbítọ́ ayé pé láwùjọ tó wà ìbàjẹ́ aburú olókoòwò táwọn yẹn gbé ga wọn wá ìmọ̀ tí ó jẹ́ ìmọ̀ tó dáa tó jẹ́ pé yọ sàlàyé àwọn aburú tí ń bẹ́ẹ̀ bí táwọn èèyàn yẹn ti. àwọn bẹ́ẹ̀ kọ́ ẹja sọ́ra ẹja sọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó pépé agbárí wọn ò pé lọ́yẹ pọ́pọ́lọpọ́ ti lọ ilé ẹ̀kọ́ nítorí àtakò ọ̀nà pọ̀ láwùjọ. ẹni tó sì jẹ́ mọ́ tiwọn ẹ̀rí tiwọn olùdí àfa alágbájá lẹ̀ sẹ́yìn kéwú bí àfa alágbájá a'udhu billahi ọlọ́run jẹ́ kí n kéwú tiẹ̀. sẹ́yìn kéwú bí irú rẹ̀ ọ̀gbọ́n ni ọlọ́run dákun kéwú èkó láyé mọ́jì ń kéwú tiẹ̀ ẹ bẹ dàbí wọn tún lè kú ìbẹ lọ́wọ́ báyìí sọ̀rọ̀ bá wọn gbàtẹ́ tó ti lẹ́ẹ̀fẹ́ dàbí lù wọn kò sọ̀rọ̀ àbí Allah subhanahu wa ta'ala wọn lọ́n dákú kó sí àlùfẹ́mi àti nìkan kan wa ìmọ̀ wúlò púpọ̀ ní gbèsè ayé olùgbàgbọ́ òdodo ká má fi tèrè nígbẹ̀yìn nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà yìí. àná àrùkú bá tẹ̀lé kọ́wùlì àlọ́ lọ́ níbi rẹ̀ rẹ̀ jẹ́ ìṣúmọ́lò lùfẹ́yìn wọ́n máa yẹn tó dùn àyìnbó من كسب محرم في قوله تعالى kálọ̀ mọ̀ yí pé nínú aburú títún bẹ nínú ìmọ̀ sọ̀rọ̀ láì sí ìmọ̀ àtọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la ń bẹ̀ láì ní ìmọ̀ àtọ́lọ́wọ́n èèyàn lọ́ máa gba ọ̀nà tọ́lọ́wọ́n fẹ́ kó nǹkan jọ èèyàn máa gbọ́dọ̀ tọ́lọ́wọ́n fẹ́ kó nǹkan jọ eléyìí tó pọ̀ nínú torí bàbá òdodo gbọ́dọ̀ sí kí ni o lọ gbọ́dọ̀ ṣọ́ra fún un téèyàn bá ṣọ́ra fún un ṣẹlẹ̀ àbúrútọ lágbára ó sì kí ni o ó tún ṣẹlẹ̀ sí yàn ní ìpàdé pàpàtà kálọ mọ ipe nù táyà tó kọ wa tó náà ní pé anẹlẹ mọ kọlẹ dà ẹni tí ń kọ sí yàn lẹ́yìn sàbí àlè kì í sẹwọn mọ o ẹni tí ṣe fọ́tòkọ́pì láàrin yẹn lásán kì í ṣe olùmọ lè anáwó láyé fún àmì màánì kò lè gbogbo onígbọ̀tùmọ̀ yẹ àti pé ìmọ̀ pọ̀ sí àwọn yẹn lásán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ kì í sọ̀rọ̀ kékeré wọn sọ lórí ìmọ̀ pọ̀ sí àwọn yẹn lásán àbá wa ibn abdulbari al-maliki rahimahullah ta'ala wọn sọ báyìí pé innal ulama dájájú àwọn olùmọ̀ ajma'u ẹnu wọn kò wá pé anna al-muqallida la yu'addu fil ulama ẹni tí ń kọ́sẹ̀ yẹn wọn ò ní kàkà òjò àbò nàbà tí kí olùmọ̀mọ́ àbọ̀ ẹgbẹ́ òun káwọn owó yẹn kọ́sẹ̀ lásán ni ìròyìn kan ni wọ́n béèrè ẹ̀mí lẹ́yìn ẹ padà sẹ́yìn èsì ìròyìn. wọ́n wá sọ́hìn wọn ló dòdò ni torí pé al-muqallidu laysa bi 'alim fi sunnah bọ́yá tó máa wùn náà annahu naskhatun min kitabi bal bal al-kitabu adbatu minhu لأنه قد ينسى وليس معنى ذلك أننا نضم التقليد مطلقا àwọn olùmọ̀ wọn ni pé olùkọ́sí lásán èso olùmọ̀ ìfẹ́ fọ́tòkọ́pì ní ojú àlásán bẹ́ẹ̀ ló ṣe rí ojúlówó tíra ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó ló wúlò jù torí kó ojúlówó tíra ọmọ wa ń bẹ́ẹ̀ ní tíyẹn bá mọ̀ èmi nígbàgbé ẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé kọ́sí yẹn lásán sọ wọn tún sọ wípé kété pé tá à ń sọ ni pé gbogbo èèyàn ló lè jó olùmọ̀lá yẹn a sì bú ìkọ́sí látòkè délẹ̀ torí pé ẹni tí ọba ní arára yóò wọ àwọn tó ń jẹ ní dáadáa láti ṣe kí ni o láti kọ́sí wọn ṣùgbọ́n tá a wá lè fi kọ́sí rẹ̀ yẹn gbé tó lùmọ̀ tá a fi pè lólùmọ̀ rárá o kò dáa ètò oníjẹ ká lè sọ pé abẹ́nu àtẹ́lù pàpàtà ó dẹ́ni tó lọ́wọ́ lọ́wọ́ tó láàdá àdàbò ọlọ́run ní ẹbí èrè lọ́wọ́ àwọn tó ní mà nípa àkàtà ẹ̀bá ṣe kíni o tẹ̀gbọ́n tẹ̀lé mọ̀ nípa rẹ̀. bẹ́ẹ̀ sì ni kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé láfárkọ bẹ́ẹ̀ ni mo kọ́ lè dé wọ́n bá dé màtí. àwọn ní kò sí yàtọ̀ láàrin ẹni tí ń wo àwòkọ́ṣe èèyàn lásán tí ọ̀wá mọ̀ kò sí yàtọ̀ láàrin àti ẹran àti bàhíìmà àwọn ẹran bíi màálù wọn kò fẹ́ sí àtọ lànà torí pé ẹni tí ń pọ̀ sí yàn ojú kan ojú tẹni tí ń pọ̀ sí yàn fi ń ríran lòun náà fi mọ ríran èyí tẹni tí ń pọ̀ sí yàn bá rí lóore lòun náà rí lóore èyí tẹni yọba ti rí lóore nígbà tó kúdà yọ jà sílẹ̀ àfẹ́kájẹ́ mọ̀kànlélódò ni ẹ jẹ́ ká máa wá ìmọ̀ ni ká máa wá ìmọ̀ ká máa wá ìmọ̀ nínú táàfin jẹ́ mọ̀kànlélódò ni bá a bá ti lọ sílẹ̀ ẹ̀kọ́ pàṣẹ yìí dàbẹ́ẹ̀tì dáadáa ó ní pé gbogbo tá a máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ ká máa béèrè ẹ̀tẹ̀rí tẹ̀rí ẹ̀rí tí wọ́n bá sọ fún wa yẹn ẹ má jẹ́ ọ̀pá sóko ẹ má jẹ́ ọ̀pó lágbárí wa ẹ má jẹ́ ọ̀pó lóye wa ẹ má jẹ́ ọ̀pó nù ọ̀kan wa kí ló ń tó fi ṣe báyìí fi ìsìn náà ọ̀gá wọlé kakulẹ̀ kadọ̀balẹ̀ ìlódé ẹ̀fìn ìsìn náà ọ̀gá wọlé sèbá nàbí Yusuf àwọn ìyá rẹ̀ wọlé lẹ̀kùn sèbá lọ́ọ́ fún Ádámù látẹ̀ ìgbé fún àmàlẹ́kọ̀ọ́ sábúrú islam náà ló ní kẹ́yìn wọ́ kan sí yìí tí ìbá ti pé islam tó ní kẹ́yìn wọ́ kan ni bá máa dọ̀bálẹ̀ fún yín ní kakọ́ bá islam tó ifá ní ìwà muhammad sallallahu alayhi wa sallam òun náà lọ́lọ́ sọ alukur'an kalẹ̀ gbogbo títí bẹnu sóra tẹ gbogbo títí bẹnu àwọn àyà tẹ̀wé lànàbí gbọ́ yìí kánàbí o tó sọ fún wa pé law kuntu amiran ahada an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha ká pé wọ́n fún mi ní yọ̀ǹda fẹ́nìkan forí kalẹ̀ fẹ́nìkan níṣẹ́ ni ìbá pa obìnrin láti ọmọ forí kalẹ̀ fọkọ rẹ̀ ṣùgbọ́n òfin mi yọ̀ǹda rẹ̀. a anabi sọlọ láti ṣe ni wọn bí ìlọ rẹ pé ǹjẹ́ mùsùlùmí lè pàdé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó lè tẹ fún anabi ní rárá. àsámọ̀ tó anabi sọlọ rẹ̀ ayélujára òwe ilé ìka bí ọba lọ sílé kí ó dára ẹtì gan ọ̀dájú pé gbogbo tí wọ́n ti ń kọ́ àbí béèrè sí béèrè yín béèrè pẹ̀lú ẹ̀rí ẹ̀ ló sì ń اللهم يوفق وبارك وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا ìbéèrè one two méjì àbí ọyá number one wàlẹ́kùn sọ́nà àbíkọ́ sọ́nà. ayọ̀ naam naam ló bá ń gbé èyí láti ká tí ó ti mọ̀ sí rẹ̀ nígbà tí ó lù sáà ń fi hàn ní ládá méjì wà ọ̀rẹ́ wa. kọ́tàkùrọ̀ àwọn à ń sọ fún wa yìí pé ẹnì yòówù tó bá lóun mọ̀ nǹkan ké tí ọmọ tuma rẹ̀ kéé solùmọ̀ sáfà ní ìsàlọ̀ tó báyìí ní tá à ń sọ ní ẹni tó ń ké nǹkan tí ọmọ tó máa rè é sólú máa ń tọ́da ní kọ́ lọ wá ìtumọ̀ tí ló ń ké torí pé kí n tó ń ké yìí ó tó máa wúlò fún dáadáa púpọ̀ jù nínú ìgbésí ayé rẹ̀ ó dìgbà tó mọ̀ tó rẹ̀ tó máa yẹn ọ̀wà jí àrẹ ọ̀pọ̀ pé tí mo ti mọ̀ ń ké ìtọ́da lé lórí nù tó máa yọ ọ̀yẹ́ kí n fi jẹ́ sí. tó ti báyìí tó ẹ̀wùn tó ti ń ka alukur'an wàhùwà yẹn tata àkàkì ìtànàbí ní kòkó ló di rẹ̀ ti ń dààmú ẹ̀rì pẹ́ niyẹn gbìyànjú ni òun ò sì ní fẹ́ gbìyànjú kó òun ò ní fẹ́ mọ̀ tó rẹ̀ gan títí báyìí ní ń gbìyànjú kọ kàtí sí nǹkan yẹn lẹ tòun ti bí òṣètì nìyẹn ní pé a ah, ìní fi lọ́rùn lẹ títí tí ń fi mọ́ títí tí ń fi mọ́ ó lẹ́sàn méjì ó lẹ́sàn kíkà ó sì lẹ́sàn wàhálà ti ṣe lórí pé ó ń kà ọ yàtọ̀ sí pé ká sọ pé bó ṣe wá rí náà ti dà pa kì í ṣe olùmọ̀ ni kì í ṣe olùmọ̀ láti pẹ̀ Allahu ta'ala a'la wa a'lam náà ìbéèrè rẹ̀ tó ṣe Nam. Ìyá ìgbà fún ọkùnrin ní ọ̀rẹ́ pé ó ní òun múra dírẹ́sì ọkùnrin ní agbègbè ìgbà mi ìgbà sọ̀rọ̀ ìgbà ìgbà. Ntọ́jà àti kọ́mọ̀ síbẹ̀. Obìnrin Mùsùlùmá wọ́n ní ìjọ dáa kọ́jẹ́ pé kọ́ wọ fòkúta àti bùbá kọ́ wọ títàlẹ̀ kọ́ wá fèsì máa wòye rárá. Tọ́ fún sọ fún bẹ́ẹ̀ yàtọ̀ sí pé yàtọ̀ sí pé ó ti wọ aṣọ rẹ̀ bóyá aṣọ tó wá wọ̀ gáàni jọ kalẹ̀ dáadáa so kò sí nǹkan kan tí ń bẹ lábẹ́ gáàni yóò hó rẹ̀ lọ lọ́wọ́ àwọ̀ táìtì kan láti ṣe o tí èsì pé táìtì yẹn yọ máa hàn níta sẹ́pẹ́ ńgbà tó bá tó bá ń lọ tó wàá ti wá rí bóyá aṣọ rẹ̀ wá lọ báyìí táìtì tó wá dé ìsàlẹ̀ láwa ní táìtì lábẹ́ àfẹ́yìn àmọ́ kọ́kọ́ màmá máa múra ọkùnrin tẹ gbé kakọ bá dé inú ilé bàbá tó gbélé ọmọ tó lè sọ pé òun gbọ́ sìmáàrù rẹ nínú ilé bàbá rẹ tí èsì pé bóyá ọ̀dẹ̀dẹ̀ lọ́wọ́ jẹ́ pé yọ̀wá dàbí ọkùnrin rárá o rárá kọ́mọ múra ní ìmúra aṣọ obìnrin ni kọ́mọ wọ̀ kọ́mọ wọ̀ sọ. Thank you ìyá àjẹjọ́jọ́ gbà ìyára jẹ kí ìyára gbígbà pé á ń sọ fún mi. ìgbà tí ìwọ ń lọ lọ́nà ẹnìkan ní tọ́ba di ọjọ́ bá nǹkan ṣẹlẹ̀ bàbá tọ́ba já burú ọlọ́run fi wẹ gbogbo mọ̀lẹ́bí ìkàlẹ̀ nǹkan kan ní ṣẹlẹ̀ sí ọkùnrin wọn nígbàgbọ́ sí mo rò pé ó nígbàgbọ́ lórí bẹ́ẹ̀ pé kankan wọn ní ṣẹlẹ̀ sí o tó ṣe báyìí sí so bàbá ẹ wù wá dáadáa ẹ má sọ̀rọ̀ ẹ ní ibi tiwa mọ́ tòtí báyìí ẹ kankan ní tí ó ṣẹlẹ̀ tọ́lọ̀ ọba ẹnì kẹrẹ́mà ti ká dára ní ìṣẹ̀lẹ̀ àyèmáyé kan tó ti ṣẹlẹ̀ nígbà mo ti lọ sọ́jà mo ti kọsẹ̀ rí mo ti ṣubú rí mo ti ti kọjá lọ lára mi tọ́lọ̀ yọ mí àyèmáyé kí nǹkan wá ṣẹlẹ̀ lọ́jà kẹsẹ̀ yìí ẹ ti máa kankan parí ọjà kí ni tí ó ṣẹlẹ̀ ẹ lè mọ́ mi ò tiẹ̀ gbọ́ kankan lọ́dọ̀ ọwọ́ adọ́jà mọ òun dẹjà ni o àbátan sì ti sọ o àjẹ pé ọgbà pé bàbá yẹn náà ní máa kọ́kọ́ ọmọ ntọ́lọ̀ máa ó sì ń rí ntọ́lọ̀ ń rí o ti gbàgbọ́ bàlá ti dé síbà ní kíkà sọ̀ra ń tọ̀ ọmọ lọ ti kó sábẹ́ ìgbẹ́ ẹni yóò tọ́ bá gbà lọ́mọdé ẹ̀gbọ́n ó ti ta ìgbàgbọ́ sí ntọ́lọ̀ sọ̀kalẹ̀ fún àdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam agaga wọ́n wá tó sí gbogbo èèyàn láwọn ohun mi mára rè ọ̀tọ̀ sẹ́ni tí wọ́n bá lápẹ̀rẹ̀ ẹ̀sìn lára rẹ̀ torí ń tọ́ ọba sọ yẹn ó ti di táwọn èèyàn mú gẹ́gẹ́ bí ẹ̀rí tó tóbi rà àfa alágbájá gan tí wọ́n sọ fún jọ́kìnní àná ọ̀dẹ̀jà ń fúnra rẹ̀ sọ pé ha òun ọba mọ̀ kó wọn mọ̀ dẹ̀jà bàbá kan sì sọ owó wọn tó wá wọn tí wọn ní mọ̀tà àfa yẹn má jẹ́ kó fún wa sápẹ̀rẹ̀ mu àwọn ti gbàgbé kó lan yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. ó lè fi ànábì sọ fún ọ pé lan yusibana kò sí kankan tí ó ṣẹlẹ̀ nínú mùsíbà pé mùsíbà kọ́ ṣẹlẹ̀ sí wa kò lè ṣẹlẹ̀ illa ma kataba Allahu lana àfi ntọ́lọ́wọ́ bábá ti kọ kalẹ̀ pé yọ ṣẹlẹ̀ sí wa huwa maulana ọlọ́run ọba náà lẹ́lẹ́dàá wa látìlẹ́yìn wa. wàhálà mọ ìfọlẹ́yẹta wa kalẹ́ mu'minun. àwọn olùgbàgbọ́ òdodo kò sẹ́ni tó yẹ kí wọ́n gbára lé ọlọ́run nìkan ṣoṣo náà. wọ́n rò ó dé báyìí gbogbo ṣe rí nìyẹn ìyẹn ní sọ pé ẹni a ah, má ti sọ fún mi. tọ́wá ni wọ́n sì sọ fún ọ ajẹ́pọ́ntọ̀ sì sọ náà. o rò pé ó sì ọ̀rọ̀ sọ fún ọ ó ń sọ torí pé kí ìsọ̀rọ̀ gidi ló ṣe kíni òun náà lọ sọ. والله تعالى أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا وأتوب اليه